bó ṣe ń lọ yìí ò ní lé lọ́dọ̀ mi mọ́. despite báwọn náà jẹ̀bi ó tún wá ṣe gbogbo nǹkan tó ṣe fún yín. ìyàwó mi fẹ́ gba ìpè ó ń pọ́n ó ń rìn miles away a máa gbin a máa ṣe hmm, ẹ bí ẹ tó gún lábẹ́rẹ́ assumption yẹn. yàgà. oh my god. bàbá ọmọ tèmi wá síbi báyìí wá gbọ́mọ mi bí dáná consent ẹ̀jẹ̀ release sábà mi fún un. wọ́n ṣé ọmọ pé nǹkan tó ṣe yìí yẹ kí àwọn ìjọba fún mi lé e. obìnrin yìí ṣe ni tó ní wa mọ́rúwá iṣẹ́ ọ̀run ni mọ́rúwá. happy birthday to you. and on a day like this ọ̀sán ìyàwó ẹ ní this kind of letter. ilé ọkọ ọmọ ẹni lọmọ ẹni ń gbé. nǹkan tó pọ̀lọpọ̀ obìnrin ti máa ń ṣe àwọn nìyẹn. wọ́n fi ẹ̀sùn kọkàn yín pé ẹ jẹ́ àwọn kọ̀ pamọ́. ọkọ̀ ìtura wọn yẹn wá o má lọ má lọ má lọ má lọ má wọlé o. nígbà tó ti dáhùn bọ̀ tuntun yìí mo ti mọ̀ pé o ṣe ọmọ gidi mọ́. mọ́mí ẹ̀yin kọ́ lẹ fẹ́ èmi ni mo fẹ́. ṣé lè wípé new picture obìnrin wọ́n sẹ́ǹdì sí pẹ̀lú mi mo rí lọ́wọ́ ẹ̀. It's pupare, pupare, pupare, oh, poo party, Poo casela, party. Kama kama kama kama kama ló ń dẹ́rù bà mí Kama kama kama kama kama ló ń dẹ́rù bà mí o. kama ọmọ o. Kama kama kama kama kama ló ń dẹ́rù bà mí o. Kama kama kama kama kama kama ló ń dẹ́rù bà mí o. Kama ṣe dandan ni o. Ó ní dandan ni. Gbogbo ni gbogbo yín lọ tẹ́ kó tó ní sọ fún ọmọ òfin post lẹ́sà I inform as the security officer of this house torí sọ fún emily you get me and personally I inform Maggie yẹn ẹni rẹ̀ dáná ní kíṣẹ́ I inform her before I left. ẹ̀yin èyí ṣe ègbò tẹ́lẹ̀ kí ló wá dé ó jẹ́ olówó alálẹ̀ àyìn ló wá fèèbó sí tó bẹ̀rẹ̀ sí ní fèèbó bí ọ̀pẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣe òyìnbó ló sọ yìí kí wàá ní. ẹyọ kan ló repeat i am fun i am fun ó dọ ọmọ ni kì í ṣe pọ́n fọ́n. ẹ sọ fún kí mi express ara mi ní english. ìbòlẹ̀ ah! lọ́tẹ̀ kò fi lélẹ̀. ńlá gírámà mi ọmọ tẹ̀wọ̀n dẹ̀ yẹ̀yìn fún mi. ibo ni wọ́n lọ tó fi fi lélẹ̀. ẹ sọ sà. bẹ́ẹ̀ ni. ẹ sà um, wọ zoom dra lọlì wọ binary jam Timoti, Timoti, za. kí ni sùnmọ̀ nǹkan tó sọ yẹn. dragons. summarize m òun náà mọ sọ́ọ̀lẹ̀ ni pé ẹ̀yìn ìbò lòun ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tẹ̀ wá wò pé bóyá alẹ́ òní alẹ́ ìbò ni èmi náà fi bẹrẹ lọ́dọ̀ ilé ìbò. ẹ̀kan summarize ẹ̀ kí ni nǹkan tó fẹ́ sọ. Eh, eh, I was ni pé mo jáde eh, zoom pé ngbà tí mo ń lọ mo wá jam jam ni pé mo pàdé Timothy. ọmọ jam wọn. máa jáàmù ẹ̀. kí mo pàdé Timothy lánàá jáàmù ni. ibo ló lọ. Mr. Timothy ọ̀gá ń bá yín wí. mi ò mọ̀ pé mi náà ń bá ìwọ́de ẹ̀fẹ̀ máa. ẹ̀yin. ọjọ́ sá. mi ò mọ̀ bóyá. náà ẹ má wọlé tó bá fẹ́ sunkún ẹ sunkún. ọkẹ́ sá mọ̀ bóyá fọ́ Timothy lẹ̀ sọ àbí second Timothy bẹ́ẹ̀ mi ò mọ̀ ṣáfítà tí ẹ fẹ́ ká sí ń kà. ẹ lo boat. ó kì í sá nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo wa kàn kórè jọ àmì hmm. ẹ kó wa jọ àjọ hmm. ń bára wa rìn àfinú ọ̀ra wa. Mm so um, àwa àdágbére fúnra wa o hmm. a jáde gbígbà tó jẹ́ pé tòsí la wà ah. àwa já bí òyìnbó hmm. ìsẹ́yìn àwa ń já à ń já hmm. everything wa di ìyá pẹpẹ scatter scatter àwa padà wálé. How you doing? pẹ̀lú lọ. èmi akọ ṣé èmi náà gbẹ ní ìwú rẹ ẹsà ṣe èmi náà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni pé jáde lọ àbí hmm. jáde mo á padà wọlé padà sá. that's all. Oh, débi tó lọ. Hmm. Hmm. ìbọn lọ. wọ́n ẹ ṣe sá ṣe rí èmi mo ṣe tún gbogbo compound ṣe tán mo ṣe ní kí n tẹ̀síwájú nìyẹn kí n stroll out hmm. ìgbà tí máa dé ta hmm. mo ṣe pàdé ọ̀rẹ́ mi àtijọ́ nìyẹn. ẹ wá kíra ń kí àtijọ́. abakíra ní kí àtijọ́ àtijọ́ kí n dẹ̀ wá ọ̀tún mi ní bá rí Mr Timothy ah. pẹ̀lú tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ah, a máa fọ̀rọ̀ gùn sá àṣejọ gúnlẹ̀ ní àwọn ọlọ́mọ mi ta lọ. agúnlẹ̀ ṣe èbúté ebo lè máa tiẹ̀ ó ní pé mo orí tíkẹ́ẹ̀tì lọ́wọ́ mi. ó ti jójú ọ̀gbága sí mo rí. ṣé mo tíkẹ́ẹ̀tì ọ̀kadà àbí máa wà ṣé mo ṣe union ni táàkì mo ṣe kí ló dé. ọ̀gá wa wá ju wa ìjọ ah! ẹ̀ ń wò mí jù. I don't take eh, ah! care tíkẹ́ẹ̀tì ìrọ̀ ìpọ́ sá àdásígbò wa ẹjọ́ sá ìrọ̀ ìpọ́ mi. ẹ ti délẹ̀ ok ẹni tó bá tún sọ̀rọ̀ mẹ́ẹ̀ o ò ní fojú rẹ jáde ń bí o ok gbogbo nǹkan tí gbogbo yín sọ ẹ jẹ́ kí n rí bíi pé ẹ ò mọ̀ tẹ́ fẹ́ wí in one word ibo ni gbogbo yín lọ tẹ́ fi fi lélẹ̀ just in one word. èmi ló dáa kó ni mo jáde lẹ́nu géètì tààrà mo ló dáa kó. jáde wọlé àjáde lọ àjẹ wọlé padà ṣáà jáde lọ. bọ́ ni gbogbo yín jáde lọ. àjáde ń kọ́ léhun tí ò dá lọ́wọ́ ẹ̀. ok bí n bá ṣe ń béèrè question yìí mo fẹ́ kẹ́ ẹ máa dáhùn. Ah. gbogbo nǹkan tẹ́ ti ń ṣe látọjọ́ ẹ̀ nínú ilé yìí ǹjẹ́ mo bí. ara sà. ǹjọ́ ṣeéṣe kẹ́ ní ọ̀gá bí irú tèmi kó dẹ̀ ní sùúrù tó lẹ́bù tó wọn máa fi gbọ́ gbogbo òṣì tẹ́ ń sọ látàtàárọ̀ láì ṣe pé èèyàn pa fọ́. kò sọ gánà kò sọ gánà kò sọ gánà. ǹjẹ́ mo jẹ yín lówó oṣù kankan rí. ǹjẹ́ mo wà bí ọ̀gá sí yín rí ní. lọ́tà tán. ẹ mú wa bí ọmọ tìyá ni. bí ọmọ tìyá. <laughs> that's good. ǹjẹ́ tí bá máa lọ ǹjẹ́ mo ṣe. ẹ ṣe àmì má ṣe bẹ́ẹ̀ ẹ ṣe àmì má ṣe bẹ́ẹ̀. ẹni bá tún bẹ̀ mí kò ní ẹni bá tún bẹ̀ mí kò ní dáa fún ṣebí lẹ mú ṣeré mo bi yín léèrè ọ̀rọ̀ ẹ wá ń gbà bí ẹni gbàgbọ́ ọtí ẹ jọ ń gbé papọ̀ ẹ finú ọra yín what's my home with that ó ní zoom then go kí ni pọ́nlẹ̀ tí mo ní pẹ̀lú yẹn o oh, nítorí eré tí mò ń bá yín ṣe tó pọ̀ jù àbí láàrin ìsìn sí ìṣẹ́jú márùn-ún mi ìfẹ́ rẹ́ nìkan kan mọ́ nínú yín nínú ilé yìí ni kẹ́ ẹ lọ kẹ́rù yín ni o ẹ lọ kọ́ ẹ̀rù yín o. ẹ bá wa tamper jaundice ah, kí ló ń ṣe mí nù justice with mercy. ẹ jẹ búrẹ́ ẹ kó wa jọ. ẹ jẹ búrẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. ọkọ mi ọkọ mi ò lè disappoint mi mo kúkú kò ní ever disappoint mi but báwo ni o. anytime tí o wà lọ sókè wá rò pé ah, ó dà pé nǹkan ti fẹ́ change but last last o disappoint me o tún ti ṣe bó ṣe máa ṣe. kí ló try láti sọ. bó ṣe máa ń ṣe kúkú ni o máa pardon wọn tó bá ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe because how can workers that we pay salary eh? kó ní orí láyà láti fi duty post sílẹ̀. And all you could do is shout and pardon them. This is what you do all the time. So okay, so rough ni fẹ́ sọ̀rọ̀ <laughs> so bí mo ṣe sọ pé ẹ jáde kúrò níwájú mi ń sìn mo pardon wọn nìyẹn. kí ló wá ṣe. tọ́tọ́ tí mi ò bá tẹ̀ wá sọ bẹ́ẹ̀ ṣé mo fẹ́ mú kí n nà wọ́n ni àbí mo fẹ́ mú Oh, kí me, yìn fún wọn. ọ mi ní kò nà wọn Oh, ohun tèmi lè ṣe ni mo ti ń ṣe yẹn o. mo get. mi ì dẹ̀ kò sí. and ah, eh, that is it. nígbà tó mọ̀ kí kò sí kí ló ń bí mi fún. má bínú. ah better. but one day ojú ẹ̀ máa jà. ojú mi máa jà àbójú wájọ máa jà. ojú ẹ̀ nìkan ló máa jà. o oh, o fẹ́ lọ sílé mọ́ mi àbò fẹ́ kẹ́rù kó kúrò lọ́lé. mo ṣe máa lọ sílé mọ́ mi ilé ọkọ mi mo wà. in as much tó bá ìwà nínú ilé tèmi àtẹ́dẹ̀jọ wà definitely ojú àwọn méjèèjì ló máa jáde. ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi ń rí mi nígbà tí mi ò fẹ́ káwọn oníranù kí wọ́n jìyà lọ that is it ó yé mi ẹjọ ẹjọ ma ẹjọ ma tẹ́ ẹ bá kúrò ẹ má wọrí èmi á kúrò bẹ́ẹ̀ fúnra mi. tòní kí èsì ọ̀la ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn Maria Gizata wọn á ní ìwà rí o mo ní gbogbo ayé rí o ah, ṣọ́ra ṣe ayé le ilẹ̀ ń yọ̀ọ̀yàn ṣubú ṣọ́ra ṣe ọ̀rẹ́ mi ilẹ̀ ń yọ̀ọ̀yàn. akasebo na gidi wàpá báwo ló ṣe wá ṣe báyìí fáwọn àwọn tó kù mi. ọ̀hún ó dájú díẹ̀ o díẹ̀ báyìí ló kù ṣé wàá bọ́ lọ́wọ́ àwọn tó kù mi o. kí mo tẹ̀ ṣe tẹ́lẹ̀ mo fẹ́ kán aná gbárin sáà sọ pé à ń ṣe èrè bàbá ti rí ìbídùn ìbídùn ìbídùn ìyún yóò kìkì mí di àánà fẹ́ kà sí àmì ìfẹ́ karán mi dèdè hàn pátápátá ìfẹ́ karán mo fẹ́ kó hàn mo fẹ́ jí sẹ́ bọ́ọ̀nù ọwọ́ ńlá sáà lè mọ̀ pé yes mi mi ṣe rírọ̀ hmm, wisdom. nítẹ̀sẹ̀ iye olówó burúkú àgbàlagbà yìí kọlà. ẹbẹ dín nìyẹn. ìjọ yìí mo bẹ wá gbẹ̀yìn ìwé ìlànà lé. Ah. mo tó bẹ mo bẹ tàgbọ́n ata ó bẹ mọ́wó bẹ dalé ma o bẹ dáwọ́ lè máa yà o bẹ bẹ̀rẹ̀ sí mi fẹ́ ka tẹ̀hún mámara. ẹ bẹ di. torí mo fẹ́ jíṣẹ́ bọ́ọ̀lù ọ̀rẹ́ rin. ó dùn mí àmì ìṣiṣẹ́ yìí rè. olórí burúkú ni wọ́n mi ìṣiṣẹ́ mi èrè mi ìṣiṣẹ́ mi. èmi máa ń sọ fún wọn mi jù wọn lọ́wọ́ kì í gbà mo jẹ́ kọ́ wọn mi ọ̀gá mo jẹ́ sí wọn. ìwọ yìí mi wọ ọkọ̀ bọ̀ gini. wọn náà gbóná. wọn náà àbí. níbi pé àtẹ̀kọ́ bá mi tún ṣe tún ṣe tún ṣe tún di fẹ́ yóò tún ṣe rárá ó ti fi sí àtàwọn òbí. ṣọ́ra ṣe ayé le ilẹ̀ ń yọ̀ọ̀yàn ṣubú ṣọ́ra ṣe ọ̀rẹ́ mi ilẹ̀ ń yọ̀ọ̀yàn. ṣé oúnjẹ àbí sọ̀fọ̀ bí gbọ̀ọ́rì ta. àdúrà àbí ṣé bóúnjẹ tẹ̀mí jẹ yẹn ni. èmi náà máa jẹ kẹ́. àdúrà ẹ̀ẹ́m sista magi. ṣé bí gbogbo ala jẹun. ẹ ṣáni. ó dùn lẹ́nu tọ̀dọ̀ mi. ó dùn lẹ́nu tọ̀dọ̀ mi àbí. ibo ni mi ni. kò yé mi o ṣé ẹjọ ṣé eyín ń sọ fún ọmọ dàmú tí nìyẹn má lè rí a. ibo ni mi ti ráyè kìmàkìmà dáná lẹ́ẹ̀mejì ṣé bí oúnjẹ tí mi sè fún wọn gbogbo lé làwọn náà jẹ lẹ́yìn náà jẹ tí gbogbo èèyàn ń pọnu làwọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́jú wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́jú wọ́n ṣe bí ẹni tó gbé ṣùmù wọ́n dún bí àbùtata ó mọ̀ pọ́ funfun. wọ́n pínkì nígbà tó bẹ̀rẹ̀ sí ní bí sálámọ̀ kòkó báyìí ni wọ́n funfun wọ́n funfun. irú màdàmú yẹn gangan ò jẹ́ kó máa pè ní kókóbi àwọn Yorùbá máa ń pè ní kónkóbi àwọn Yorùbá ṣe báyìí kónkóbi kónkóbi kónkóbi àwọn Yorùbá ṣe à ẹ mọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ wò ẹ jẹ́ ká fi ọgbọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ wà lẹ́yìn ok èmi mọ̀ dájúdájú madam ọ̀la mm. ìkẹ́ni irọ́ ni o. they dislike us. wọ́n láì jẹ ni nítorí sọ fún dédé nílé àwọn everybody àjẹ ọkàn wọn complain sọ fún oúnjẹ ṣe kiri e, e, e, odun àwọn aṣọ fún oúnjẹ odun. ẹ̀wẹ̀ kí la wá ṣe fún wọn tọ́ ah, láìkí wa. gbogbo nǹkan tí madam tèmi ò rí àyè wèrè o wọ́n fẹ́ rí wèrè ni o. you want to see crazy. wọ́n fẹ́ rí wèrè o. you want to see crazy. ìwà ìdágọ́gọ́ rẹ̀ yìí tẹ́mọ̀ rẹ̀ má ṣe ẹ jẹ́ ká protest. ok. ìrora má bá dúró protest lọ́ba ẹyin sàfáyì lónìí kan mọ́ tí wọ́n sọ fún àti protest nítorí wọ́n sọ fún protest àwa là ṣe. a lè máa gbé placard. a máa gbé àwa là ṣe entrance kìdìdì náà fi dàrú. kà ṣe àbí eh. ẹ jẹ́ kà ṣe. madam. Eh, end madam. end madam. end madam. end madam. end madam. Ah, eh, kí ni rádaràda ah, ah. tó ń jẹ òbá dùn lẹ́nu kan padà síbi tó ti wá náà. ó lè fún ni ṣọ́ra ṣe ayé lè ilẹ̀ ń yọ̀ọ̀yàn ṣubú ṣọ́ra ṣe ọ̀rẹ́ mi ilẹ̀ ń yọ̀ yọ̀. irú ọ̀rọ̀ wo ni ṣọ́ra ṣe ọ̀rẹ́ mi ilẹ̀ ń yọ̀ yọ̀ ṣubú ṣọ́ra ṣe ọ̀rẹ́ mi. ṣọ́ra jẹun gbọ́dọ̀ bẹ́ẹ̀ tọ́nà. ariwo pọ̀ mẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ ah. sọ yìí ó wà important ẹ mọ̀ tó ṣẹlẹ̀ à hmm. ń ah, fẹ́ ja yín sọ̀rọ̀ kan ni. Hmm. kémi náà tó wá bá yín mo ti wo kíní ẹ̀ dáadáa mo ti farabalẹ̀ mo ti wo sọ́ọ̀sì mo ti wo sóòsì máa rí pé ẹ kì í fi tó yín létí ẹ mọ̀ wọn gbọ́dọ̀ máa gbé bíléèdì gba irú ẹ̀yìn yín kọjá Hmm. ká rẹ̀ máa rí ká máa lè sọ fún yín oye kò dáa ọ lórí ìyàwó yìí ah, ìbídùn ìbídùn ọṣẹ ah, ṣe tó bá ṣe mi ìyàwó yín máa ṣe mi máa lọ ṣe mi ni. o jẹ́ àsọ̀rọ̀ ilé ìfúnni yẹn kí n gbé pé tó bá kó eh. ṣe ẹ̀ ní òkè tí ni. ẹsẹ̀ kọ́ ah. ẹsẹ̀ kọ́ ẹ ilé kan white house kan tó wà ní sáìdì àdúgbò kan bẹ́ẹ̀ mo máa rí àwọn yín bẹ̀ lára àrò máa lọ ń tàgbò fún wọn bẹ̀ kò kí ṣe pé ó máa ń tàgbò yẹn gangan ní iṣu o. wàtà so ni. Ah, bàbá yẹn lówó báyìí tó láwọn ọmọọṣẹ́ tó pọ̀ tó kùnrin pọ̀ bẹ́ẹ̀ gan. oh oh um, Afọlábí street. Afọlábí street. <laughs> ok ok kí ló ṣẹlẹ̀ lónìí. máa rí àwọn yín bẹ̀ ó máa lọ ń ta nǹkan pọ̀ kí ṣe pé ó máa ń ta nǹkan gangan ní iṣu o. bọ́ bí kì í ṣe pé mò ń wò pé dàbí wọ́n fọ́yà wọ́n gbà sí gan-an ah no no o oh, ba ma sọ̀rọ̀ nǹkan báyìí ìyàwó mi náà wọn fẹ́ ah, ah, ah at least what tẹ fẹ́ put I'm about to put it. you understand àti pé fi yẹn lẹ Um, Oshama ìyàwó mi bídùn of course ọjà tó ń tà hmm. Of course. Ah. and toba bá yẹ ti ń tajà ọkùnrin gbogbo nǹkan tó ń because toba bá kanra mọ́ so àyè má kanra mọ́ ẹ rárá olú wọn ṣe kí ni wọ́n so toba sa kuri pé orí nǹkan tó rí ẹ ó nọ́mà ó nọ́mà ó nọ́mà bọ̀ nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ pé tó bá try láti bá a sọ pé kọ́mọ̀ yẹn má máa rí ẹni rí èèyàn tí ò serious èèyàn tó ń faratajà so kó ṣe é níwọ̀nba wọn eh, kò lè bá wọn jà. abasuta akẹ́tù gbọ́ nǹkan tí mò ń sọ o ẹ̀gbọ́n mi ẹ̀ farabalẹ̀ ẹ̀mọ̀ tí n bá rí nǹkan tí mò ń sọ yìí mi ni wàá bá yín o mi ṣáà sọ̀rọ̀ ẹ̀ fún yín lánàá náà ẹ̀ ṣáà mọ̀ bóyá yín bọ̀ tó pẹ́ jẹ́gbọ́n tiwa náà ládùúgbò pé ẹ̀mọ̀ bá ṣíjọ wà wọ́n ní láti ja yín pé kan bá bá ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ìyàwó yín ìbí dùn yẹn ó yẹ yín kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ti yé mi ọmọ bíbélì sọ pé wádìí òun kò dájú kóòdù tó ń jẹ́ ìtẹ̀bẹ̀ mu. ẹ̀gbọ́n mi ògúrò ló wà lọ́wọ́ yín ẹ̀ kó ti báyìí. <laughs> bọ̀ nǹkan tó mú kan máa kọ̀ fẹ́ kò ṣe fún mi ni wípé máa um, fẹ́ kó bá mi fojú sílẹ̀ dáadáa bóyá ìfìyẹn sílẹ̀ yẹn. Mm. bíkọ́ kò make sense kí àwọn mi kọ́ dé kí n kọ́ ṣe kí n kọ́ gbì ìgbà sí bá fàkẹ́ sí pé eh, ọ̀sẹ̀ pé nǹkan ṣe bá kan tí màá lọ padà nígbà kí fọ́kọ̀ nìyẹn jẹ́ bọ̀ wàá fi mm. tó ti bá mú lọ́rùn láti láti máa bá a sọ̀rọ̀ wọ́n tó ti yẹ. ẹ̀mọ̀kan ní kí n fi tóyín létí náà ni. ọ̀rọ̀ tó sọ́lẹ̀ kan wà tó wà insultive pé ìyàwó yín bí wọ́n ń fọ àbí nǹkan kan. mi mọ mo ṣe máa sọ yẹn pé gbòòlà wa ṣé ṣe kí wọ́n rùn. ẹ kò yẹ kó máa sọ bẹ́ẹ̀ mọ́ bí ìyàwó tèmi ni. wọ́n gbọ́dọ̀ máa múṣẹ ìyàwó ẹ̀gbọ́n tiwa. Ah, ilẹ̀ ń yọ̀ yan lọ́ládé Ṣé <laughs> yẹ? Ìwọ ni mo rí báyìí. How are you doing? I'm fine. So tí mo bá pé ẹ̀wò more project kó jẹ kó. Oh nice. She bó ṣe yẹ kó rí nìyẹn Of course no. So wọ country and say, lè jẹ́ kí n mọ̀ bó ti dé. Ìwọ ló wọ country babe, ìwọ ló travel. Mm. Èmi mo wà ń lu ìtí and ń <laughs> I even heard pé o ti bí wọn níyàwó. Mo rò kún sọ pé òun náà travel post around the morning. Níbo ló ti gbọ́? Anyways, ó tọ́ ni pé mo ti níyàwó mo ti travel, ó tọ́ ló yẹ ṣe bí. Kí ló tó máa ń gbé you always like this? Ṣé ìṣì báyìí? Can you just be straight in your life? Mi straight in life mi òun ni kò dáhùn question tí mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀nà ọ̀dà tí mo fẹ́ fi straight in life mi àì straight mi náà ni mo fi wà bí mo ṣe wà yìí anyways you're looking good. thank you how are you. i'm alright uh, ah, but sun tó bad now ṣé ìwọ náà ti marry mi. mi ò tí ì marry but mi ì expect ẹ kàn máa cheat. mo béèrè mo ní pé ṣó ti marry mi mi ì sọ pé mo fẹ́ cheat mo ń fọwọ́ mi náà. ṣé kò nọ́mà kí n fọwọ́ ẹ mi ò lè tún ẹ ṣe fún ẹ. well you were my ex is okay. ṣé bò ní ṣé bí òun rè é bí òun rè ṣé mi ò lè tún ṣe ní. bèbè a lè continue níbi tá a ti bẹ̀rẹ̀ náà náà. no no ṣe no don't do that no. don't do what. no no no don't do that don't do that. mi ò understand a lè bẹ̀rẹ̀ níbi tá a fi sí. àbí o fi pé mo ní mo fẹ́ rí ẹ mo ń tú ara mi sí ẹ. no no má rí bẹ́ẹ̀ ó máa ṣú ọ̀jù yẹn lọ́nà òun má rí bẹ́ẹ̀ mo kàn láti jẹ́ kó mọ̀ náà ni pé ok tí o bá ṣàṣì nǹkan kan lẹ́ẹ̀kan kan ṣáà lè wà. anyways má tẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀ ń bì náà ṣó ti yẹn ń sìn um, jẹ́ kí n pe dírẹ́fà mi kó tẹ̀ gbé wa lọ síbi kan ká jókòó síbi ká sọ̀rọ̀ ká kúrò ní mọ́tò yìí. Okay, but mo ti gbà o. Mo understand as in ká kan jókòó síbi kan then we can talk better. Okay, but mi ò ní lè lọ báyìí. Let me quickly go change and look nice for you. Somehow, me, me, me, me, I'm not so looking nice for you. So, but you my one to Okay, ma, let, let, let me just go share. Yeah, uh, please ah. don't come. Don't even Don't come. Is this you? Oh. Okiki. Okiki. Okiki. Sir ilẹ̀ ń yọ̀yàn. níṣòro di àmàmà lọ́sìn mo fẹ́ bí obìnrin méjì yẹn lọ tí ìjà ṣe. ilẹ̀ ń yọ̀yàn. mo ní ah, mo ní yéé. ǹjẹ́ àwa lè dáyé lọ́rùn o. How are you? Ah, Lọ́ládé ẹ kí ni túmọ̀ gbogbo eléyìí tó ń ṣe yìí. ojú ojú ojú. mo sádìde kúrò lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi nítorí ti sùn. mo mọ. wà á pè mí ní fídíò kọ ní táìmì yìí wáyé náà àwọn kí ló ṣẹlẹ̀. ṣé o mi fún un. ó dùn ó dùn mí rí ẹ náà ó make sense ó mọ̀ náà ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tí a bá fẹ́ sọ. I miss you baby. Dúró jẹ́ fi kún wẹ́ni sọ̀rọ̀ ní sọ. Sorry, mi wọ́kọ̀ oh serious o fẹ́ kó bá mi nù lémi àbí àbí kí lè tún mọ ilé. sọlẹ sọlẹ. o má ṣì nà ó má ṣì nà ó. no no cover it cover it cover it mo ti rí everything. mi ìwọ̀n kankan sá dáa. cover it cover it cover it mo ti rí everything. you know what gbogbo nǹkan tá a bá fẹ́ sọ jẹ́ ká sọ láàárọ̀ ọ̀la. ṣé kí n máa bọ̀ báyìí. ẹ jẹ́ ká sọ jẹ́ ká sọ jọjọ jọjọ good night good night good night. ṣọ́ra ṣe ayé le ilẹ̀ ń yọ̀yàn irú àkóbá wo lè lè bá ìtòrí ọlọ́ ṣọ́ra ṣe ọ̀rẹ́ mi ilẹ̀ ń yọ̀yàn irú àkóbá wo tí ò bá jẹ́ kórè tèmi gan pé wọ́n ah. mú mi tí mò ń padà sí di ibi mi gan torí ọlọ́. ǹjẹ́ àwa lè táyé lọ́rùn o rárá rárá rárá o. ọ̀ní sọ́ríire ọ̀ní sọ́ríire ọ̀ní sọ́ríire dádúró ẹ dúró dúró dúró dúró ẹyẹ àlùmọ́ àdàbà pa ogo yìí ẹ ẹ padà wá ẹ padà. ó yẹ ẹ padà báyìí. ẹ ká sọ mr wa. it's okay. it's okay. kí ló ṣẹlẹ̀ arákùnrin inú mi ni pé mo bá àgbàlagbà nínú ilé yìí ẹ bí àwọn olórí burúkú tẹ yìí àti pé tí wàá ṣe pẹ bọ́ta ni ma ti gba orí lórí gbogbo àwọn ètò ìkójọ yìí white rice lásán máa wọ lára wọn. eré ẹ̀bàjẹ́ fún tọ́sán ni tí ó yẹ ni kó àtàwọn ohun ìbò fílẹ̀. ẹjẹ ló bá ẹjẹ ló bá ẹjẹ ló bá ẹjẹ ló bá ẹjẹ ló bá má bàjá. now ẹ bá mi bí wọn léèrè èwo náà olórí burúkú tó jọkùnrin tẹ kójọ ló ń wọnú ìyàwó mi ló ń jáde ẹ bí wọn léèrè lẹ́rọ̀ o tí ó bá yé yín dáadáa èwo ló ń bá ìyàwó mi láṣẹ pọ̀ ní gbogbo wọn. ọmọ fún mi sì súnmọ́ wọn ní ọjọ́ fẹ́ máa. ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ o ẹ gbọ́ ẹ tọ́jú wèrè yín síbi tó wà o. arákùnrin mo ti gbọ́ nǹkan tí o sọ o lè ṣe gan fún àpọ́nlé tó fún mi bá mi ju àdá yẹn sílẹ̀. Ah! Ah! inú ilé mi ló wà ju àdá yẹn lẹ̀ lọ. ó ṣe gan alágbádá garden alágbádá garden wá má dá yẹn fún mi wá mú àdá yẹn fún mi tí n bá sọ nígbà kẹta ó gbàbẹ̀ yẹn lọ lé ẹ ni o má dá yẹn fún mi. ẹ sà mo ti pọn ẹ báyìí kọ́ má dá mi o kọ́ má mú àdá mi o kọ́ filẹ̀ bùsùn wa yẹn o kọ́ má mú o. ẹ má dá yẹn fún mi. ee kò sí wàhálà mọ̀ pé tí mo dì í tó bá gba méjì tó bá gba méjì kò sí wàhálà tó má dà lọ sùúrù ni gbogbo nǹkan arákùnrin wàdá tó mú dání tó bá mú àdá ẹ̀ tó bá fi ṣáyàwó ẹ̀ arákùnrin ọgbà ẹ̀wọ̀n ló máa sún o gbogbo olú tó ń bí ẹ̀yẹ́ ń ara ẹ̀ máa wálẹ̀ wọ̀ ni òní tí mò ń try láti ṣe fún ẹ kó farabalẹ̀ so a lè understand àti get nǹkan tó fẹ́ gangan. ẹ bí wọ́n lè rí ọ̀rọ̀ kí n tó dá wàhálà lẹ́bi o. fún ìgbà àkọ́kọ́ ta ló ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú arábìnrin ìwọ yọrẹ àbí láti jẹ́ kí n mọ̀ pé wọ ni. rárá omi sì rí bẹ́ẹ̀ ń dá dúró. fún ìgbà ìkejì ta ló ní nǹkan ṣe pẹ̀lú arábìnrin. ọ̀nì jẹ́wọ́. Um, baby ó yẹ ká bi woman yìí fúnra wọn náà at least ẹ máa mọ èèyàn tó ojú èèyàn tó bá yín lájọṣepọ̀ nínú compound yìí. màdàmú ìhọ́nẹ́kọ́nẹ́. ìbídùn ìbídùn ìbídùn ìbídùn. ìṣòro arákùnrin arákùnrin ṣé bọ́mọ yorùbá ni ẹ́ àbí. ẹ̀sà yorùbá ni mí. èkìtì ni tó bá jẹ́ kìtì ni ó yẹ kó lọ́pọlọ. mi ì ṣe kìtì. o ṣe kìtì. mi ì ṣe kìtì. ó lóun ṣe kìtì. mi ì ṣe kìtì. ìsẹ́yìn ni ẹ. mi ì ṣe sẹ́yìn. ngbà ní bẹ́ẹ̀. ẹ fi ìlú mi lè bá mi béèrè kọ́ tí mo ní kẹ́ bá mi béèrè bàbá ń kọ́tẹ́ kó síbi yóò tó mi bàjẹ́ o màá fọ́ gbogbo gíláàsì wọlé kó síbi bàjẹ́ sí o kò tó mi bàjẹ́ o ẹ sọ́yà. kó lè bàjẹ́ fúnra mi ni màá sọ fún pé kó go ahead kó bà gbogbo ẹ̀ jẹ́ àmọ́ kó tó dìgbà yẹn fún ìgbà kẹta ta ló ń bárábìnrin ṣe nǹkan kò sí àbí kò sí arábìnrin báwo lẹni ìṣe jẹsẹ. ọkọ mi rin. ọkọ mi rin. ọkọ mi rin ìyàwó yín rèé. ìyàwó mi ni. ó dẹ̀ dá yín lójú pé inú bíi ló ń wọ àbí báwo lẹ ṣe mọ̀. Ah, ó gbọ́ ṣé rọ ni. ó jà wá rìn. ó ń gọ́jà wá rìn. bẹ́ẹ̀ ni. kò sí wàhálà ẹ sà. adàfin ọmọbìnrin yìí ìyàwó mi làgbo ló ń ta gbogbo àdúgbò yìí kò síbi tó kí làgbo dé àwọn tí wọ́n mọ̀ ọmọ mi ni wọ́n jẹ́ kó yé mi pé ilé kan wà ní àdúgbò yìí tó máa kiri wọ̀pọ̀ ọkùnrin dẹ̀ pọ̀ bẹ̀ dáadáa wọ́n lè fi dá mi lójú dáadáa wípé lára ọkùnrin tó wà nílé yẹn ìkó ń ba aláṣepọ̀ nígbà tó sọ fún mi wá fi èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń bá mi sọ nígbà tó mu tán tó mu tán tí wọ́n sọ fún mi ni mo gíra bẹ̀rẹ̀ lẹ́sìn nígbà tó wọ́n yà á tẹ̀ ó jẹ́wọ́ tí kì máa ń ṣe bẹ́ẹ̀ nígbà tó ń sá eré bọ̀ ó rí ogún ilé nítòsí kò sá ọbẹ̀ bí ló sá bọ̀ ìbẹ̀rù orin ìbídùn. ìbẹ̀rù orin ìbílẹ̀ filẹ̀. arábìnrin arábìnrin ah. kò sẹ́ni tó ń bẹ lájọṣepọ̀ ń bí kò sẹ́ni tó ń bẹ lájọṣepọ̀ ń bí ó dẹ̀ dáwọ́ lójú pé inú bíi ni ah, ah. farabalẹ̀ ìtumọ̀ tí mo ṣe fún ẹ lọ́wọ́ ẹ̀ ni pé kárẹ̀ lè balẹ̀. ok sir. nítorí tó bá múrú àdátẹ́nu ẹ̀ mú èyí tó bá ṣàmọ́yàwó ẹ̀ tó bá pa ojú ẹ̀ á tó bá wẹ̀ wọ́n o ara ẹ ti gbọ́dọ̀ balẹ̀ ń sìn kó farabalẹ̀ gan arábìnrin kò sí kankan tó ń bá yín lájọṣepọ̀ náà tó wà níbí ó dẹ̀ dá yín lójú bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ thank you ẹ máa bọ̀ arábìnrin ẹ sún báyìí ẹ sún ẹ bọ́ báyìí ẹ̀yin ẹ bọ́ báyìí pẹ̀lẹ́ no it's okay ẹ padà sọ̀hún padà sọ̀hún pẹ̀lẹ́ arákùnrin bàbá má dà yẹn máa ka one to three. All right tí arábìnrin yìí ò bá jẹ́wọ́ tó ò bá jẹ́wọ́ bó o ṣe jẹ́wọ́ fún ọkọ ẹ̀ nínú ilé tó fi dárú nǹkan báyìí sílẹ̀ bí abọ́gbọ́ màá ní kí ọkọ ẹ̀ kó bẹ orí ẹ̀ mi. one. ọ̀gá máa jẹ́wọ́. so. ọ̀gá máa jẹ́wọ́. ta ló ní òun. ọ̀gá máa jẹ́wọ́. tẹ́lẹ̀ ọ̀gá yìí. Eh? tajira ẹ wá ní ẹ jẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ìsókè ẹ ní sùúrù ẹ gbà lẹ́nu ẹ má sì má dùn ẹ ní sùúrù ẹ ní sùúrù wọ̀bí wọ̀bí èmi fúnra mi ni màá fún ẹ láyè láti ṣe ohun tó fẹ́ ṣe ṣó ti yẹ farabalẹ̀ fi ara balẹ̀ má lóko èèyàn lọ́rùn má lóko èèyàn lọ́rùn calm down. àwọn obìnrin rádaràda yìí wọn ò lápọ̀nlé o wọn ò lápọ̀nlé. sindulẹ. ìwọ. ìwé sì kọ sí mi. ìwọ. i hold you tight. Ah! ah again you. baby you you. àbọ̀ orí mi ni. driver tó ń wà mí. ah ah i hold you tight yẹn. olórí burúkú ti wà ìyàwó mi wà kú wà. àsìkò wo ló ní lẹ́yìn mi láti máa ṣe gbélé ìwọ òkìkí ìwọ òkìkí iṣẹ́ kí ló pé iṣẹ́ iṣẹ́ kí ló iṣẹ́ kí ló pé iṣẹ́ kí ló pé ẹ mi lẹ̀. Can you just imagine? Òkìkí abọ́ òkìkí kọ́ lélẹ̀ what else country nílé tí a ti ń san sálárì fún ẹ ó mà lórí láyà gan-an. Oh bold honestly oh bold ṣó lè mọ kọ́tọ́ pẹ́rẹ́ àìfinipeni àìfẹ̀yànpẹ̀yàn okay now imagine bí máa yẹn ṣe yọ àdá wá ọlọ́run má jẹ́ ká rí kò ṣe dáadáa àdá yẹn wá lọ bá kọ́ mi bó ṣe máa káwọ́ lélẹ̀ no tell me bó ṣe máa káwọ́ lélẹ̀ àbí kò tẹ̀ sí problem mi ò bá ẹ lẹ́jọ́ babe Can you see what I've been saying? Like, we don't need all these people. We don't need them. Nǹkan tí mo kàn fẹ́ kó bá mi ṣe nísìn ni write sack letter. Hand it over to him. Kó máa bá tiẹ̀ lọ. Ó tán. Orí dínkù mi rẹ̀ lọ. Ibi ni mo ṣẹ̀ṣẹ̀ máa máa kọ sack letter fẹ́ni. Náà kò létò yẹn. Ìyàwó ilé òun ló lọ́n bàtì ìyàwó oníyàwó ó lọ fà má bẹ́ àwọn ọmọbìnrin kéékèèké tó wà ń ta tí mo tiẹ̀ máa ń rí ẹ tá a bá jọ jáde ìyẹn ò tó ẹ o tún wá lọ jẹ́rú obìnrin yẹn o ló lọ mú ah wo kò sí nǹkan tèmi máa fi ẹ ṣe àmọ́ mo gbà ní àdúrà wípé gbogbo òlérí tí màá yẹn tó lé lọ yẹn kó mú wá sí ìmúṣẹ ìyẹn ló lè pè mí tó bá mu wá sí ìmúṣẹ àmọ́ lọ́wọ́ tèmi lọ́wọ́ tèmi pé kébì dáṣẹ́ rí àfọ̀ ẹ̀ rárá o pé kí n fìyà jẹ́ ò ń ṣọmọdé o mọ tó ń ṣe àmọ́ ìlérí tó lé lọ yẹn sẹ́ẹ̀ ní agbára ọlọ́run tó nílẹ̀ tó láyé á mú lè rí yẹn ṣe parẹ́ bí sọ́wọ́jú mi. níranù òsì. ní sùúrù kí ló sọ ń sìn pé kó parẹ́ bí so. ẹ kókó wájú mi ṣó máa dún wájú mi màmá bá sọ̀rọ̀ pẹ̀lú wà òsì wàrà lò tó wù yẹn ni ṣé màmá bá sọ̀rọ̀ báyìí ni. you mean we are not sacking him. ṣé sáàkì lọ́rọ̀ ẹ gbà ṣé sáàkì lọ́rọ̀ ẹ gbà pẹ̀lú tó ṣe yẹn àbí kéèyàn rí pórí ẹ ti dàrú kéèyàn farabalẹ̀ kó bá sọ̀rọ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó fi ń wò ó ṣe àmọ́ tẹ́ni yẹn bá dé tó bá dá ẹ lẹ́sẹ̀ rí à fún ó ti tán so be it. Ah. at this point ṣó ń gbọ́ mi sìn bóyá o máa choose between I and your workers ṣó ń gbọ́ mi. cause I don't even understand every time every time in this house wọ́n máa ṣe gbọ́ wọ́n máa ṣàwọ́ wọ́n máa dẹ́ wọ́n máa fi wọ́n sílẹ̀ ni kí ni problem ẹ̀ gan-an mo ti ń bí ẹ o I've been asking you kí lẹ́jọ́ ní papọ̀ because ọ̀rọ̀ yìí ò yé mi kò yé mi mọ́ náà ó ti ń jọ bí nǹkan mi lójú mi. mo ní kó má fọ ọkàn fóònù mi mo ti sọ láìmọye ìgbà torí mi ò kí fọ ọkàn fóònù mo bá fóònù mi lọ́wọ́ ẹ ní gẹ̀ẹ́ta nínú bedroom mẹ́rin tó ń tẹ̀ kí ni mo ṣe ṣé mo lù ẹ́ ni ṣé mo pariwo mọ́ ẹ o tí mo sọ náà ni pé mo fún mi ó jẹ mú lé mi lọ́wọ́ àdẹ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ di bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ẹ̀ mi ti sọ̀rọ̀ lórí ẹ̀ so kí wàá ni. I am your wife oh ó ní mo ṣe máa ní pé I am your wife and I should have access to your phone. Tó o bá ní access sí fóònù mi, tó o bá jẹ́ pé nǹkan tó dé tó dé jọ̀s wà mẹ́kan tí mi ò fẹ́ kálọ̀ mi rí. Mi ò ṣe nǹkankan fún ẹ̀ náà. Mi ò pariwo lórí náà. Kí tí ba lè rí nǹkan tó Ah wọ́n sori sori sori level ni offense. o level ni offence wa offence tó ń commit lọ́dọ̀ day to day àti táwọn ọmọ yẹn ṣe the same level ló tó wà bólúkálùkù bá ṣe gbà ló ṣe máa gbà á ah, màdé màá sọ wà ní ká lé wọn ká pa wọn ká rún wọn dìgbàwó dìgbàwó jọ. wọ́n wá sọ nǹkan tẹjọ ní papọ̀ until then má wọ̀rẹ́. Ah, ah. ní wọ̀n ìwọ ìwọ ẹyin tí wọ́n bá máa ń wá èèyàn tó jẹ́ pé eku burúkú tí ó yẹ kéèyàn ọdẹ gọ́ọ̀mù lẹ̀ fún ìwọ máa nì. ìwọ ẹ bí gbogbo wa ṣe ń sáré káàkiri tá ń lálàṣẹ tá ń sẹnẹni tá jìyà káàkiri lérí ẹyìn ọmọ ní pàràgà àṣẹ ìwọ ò ń jẹsẹ sa ò run ò la ẹ báwo yé. ẹbẹ jẹ question ẹ ilé ẹ máa mo fi owó àti obì mo fi di ẹ wọn dẹ ti ṣe kiri wọn ti fi sínú bọ́ọ̀sì rẹ ilé wa ṣe kókó níbẹ̀ kó bá ti gbé báàgì rẹ àtìrè kéré òtẹ́lẹ̀ tó wúwo náà àtìrè kéré lè wúwo gbégiri má lọ ó wà dẹ́tẹ̀ mi jáde má gba má gba géètì ńlá o géètì kékeré ẹ̀ o tún wà ṣìṣì kò ṣe kiri àjọ torí ọlọ́run mo fi ọlọ́run gbà má bẹ̀ mí má bẹ̀ mí má sọ fọkínbẹ́ la bẹ ọ̀gá kó ṣe kiri kó dẹ̀ má lọ straight má dẹ̀ bá mi sọ̀rọ̀ kó sọ fọ ma bribe ma àbò lórí burúkú àbò. àmàlù ǹjẹ́ olùwà lára ẹ̀ bó ti gbóni ah, ǹjẹ́ olùwà lára rẹ̀. ṣé ẹjọ́ ló dà yìí. Timothy ṣé ẹjọ́ adúrúwà tó wí ni ṣẹ́jọ́ tó yẹ kó dá nìyẹn ìdájọ́ mi nìyí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu lẹ́nu ọ̀daràn àti àwọn agbẹjọ́rò ilé ẹjọ́ yìí rí pé o jẹ̀bi ẹ̀wọ̀n ẹ̀sùn tá a fi kàn ẹ́ a ó sọ ẹ mọ́ ọkọ̀ objection objection overruled objection overruled overruled a ó sọ ẹ mọ ọkọ̀ yìí tó ti wà yóò bẹ̀rẹ̀ sí máa wà ọ́ kiri wọ́n máa wọ ẹ nílẹ̀ tún títí ẹ̀mí ò fi bọ́ lára rẹ̀. arise arise arise arise arise. ṣùgbọ́n Timothy ẹ ní sùúrù ṣé gbogbo nǹkan tẹ̀ ń sọ èmi kàn rí bí ìgbà tẹ̀ kàn ń fúnra ẹ ní stress ni. lóòótọ́ gbogbo wa lọmọ yìí ń hùn láti máa ṣá ọmọdé lóhùn ò lọ abatí ọ̀tọ̀dọ̀ ti wà nìyẹn. Ah, ipe kí nìyẹn. irúrò olè gbogbo ẹ̀dùn mọ̀ pé obìnrin wọn ò nípa bí wọn ṣáwọn láti èní dọ̀la ò nípa ó dàbí ojú bẹ́ẹ̀ lọ ń bomi bẹ́ẹ̀ ni. àníkàn jẹ́ omi jù bẹ́ẹ̀ lọ eh. ká máa ṣáwọn tọ́ nípa èyí eh. tó bá fẹ́ ṣọ̀gbà náà máa ṣọ̀gbà. Ah. àbí kí ló ń jele ṣé ṣé handsomeness ló fi gbà fún ni àbí kí ni. kọ́ndẹ̀ ti wò pé ókè o rìsáfọ́ àbọ̀bọ̀ ìwà oh ju tọ̀dọ̀ yín lọ ó dẹ̀ gbàbẹ̀ lọ nìyẹn ẹ fi lẹ̀ kó sì tọ́ tó bá dín bẹ́ẹ̀ o gbogbo lọ sí eh, ẹnu kọkọdá yìí. tí wọ́n bá tiẹ̀ wá sọ̀rọ̀ ọmọ eh. pétọ̀ èèyàn tó da láàrin wa tó nẹ̀ eh. ó ti gbẹ̀ngbẹ̀n rẹ̀ tó yẹ kéèyàn mú ṣé kò yẹ jẹ́ mi. ọpẹ bàbá ọpẹ ọmọ ọpẹ ọmọ ọpẹ ọmọ gbòǹgàn ara ah. máa ẹ jẹ́ ká gbàgbé rẹ. ìwé ah. wa ah. kò sí bẹ́ẹ̀ rárá. kò sọ̀rọ̀ ń kò sí rárá don't let it tell them tí gbogbo ń ṣe yìí eh. ẹ fẹ́ rí wèrè ni o eh. ah. ẹ fẹ́ rí wèrè ni ẹ fẹ́ rí wèrè ni lórí ọ̀rọ̀ ọmọ yìí ẹ kàn pé ọmọ yẹn lọ gbà fún gbogbo ọ̀dà ṣé ìta ń sọ ìlànà ẹbí léèrè pé eh. irú ẹ jẹ́ ká wọ́n wọ̀ nípa ẹ ń pẹ́ lórí òjé ẹjọ́ máa lọ bọ́gà tí ni ó máa lọ kó máa lọ àbí. iwájú tó dojú kọ ẹ̀yin tó dẹ̀ fẹ́ fi sílẹ̀ náà rèé ọlọ́wọ́ wa mú erùpẹ̀ búburú amúkò lójú ẹ ilẹ̀ rẹ kó ṣe ní mẹ́ka mẹ́dínà fún ẹwọ bó ti ṣe orí kó àná ẹ̀ sì ń ṣe mí. jáyé orí ẹ lọ ìwọ lọmọ ń nìyẹn ẹ máa lura yín. àti ah, ah, wàhálà ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dalẹ̀ sọ yẹn ó tó ń tẹ̀ pọ́ mọ̀ gbà fún ìsìn ẹ̀ máa wá kú. àtẹ̀jọ́ sọ̀rọ̀ ọmọ yẹn lẹ́yìn ẹ̀ mọ̀ tó ń ṣe. wọ́n ṣe pé kò hun èmi náà ṣé mo wàhálà tí mo ṣe lórí ọmọ yìí ṣá. owó alápàdúpẹ́ lọ́lọ́run ṣó ń jẹ́ ká mú ọmọ yẹn ká ṣe kiri ká papin. òun nìyẹn apapin sixty forty. gbogbo èròǹgbà gbogbo yín yọmí kúrò òun ni pé kọ́ga lé mi lọ. wọ́n ti dé ọ̀rẹ́ ní. ìṣúọ̀ bátúni dáṣe rò kọ́ bẹ́ẹ̀ kọ́ lórí. Mm, kíní kan ta ẹ̀dẹ́lẹ̀ fún àparò agilinti ló padà mú. kágilinti náà wà kiri. Mm, ẹ mo sọ fún yín tipẹ́ ẹ̀ kí n gbà ní. pé èmi ni HOS inú ilé yìí chief of staff oyèrè. head of department. ta ló nínú yín. chief of staff inú ilé yìí mi ni ibi tí màtọ́ gáàdì sí ẹ̀ lè mọ́ òkìkí. bí mo ṣe wọlé lọ yẹn èmi mm. jókòó àjọ jókòó in fact ó tún offer mi ní drink àjọ jókòó àjọ sọ̀rọ̀ wọ́n ní ọ̀hún báyìí. irọ́ ni o one on one last lásán adẹ̀ settle everything everything there die down. kíre. ìkọ́ tó ń tra láti ọ̀rọ̀ rẹ̀. wọn ò ṣe nǹkan kan fún ẹ. wọn ò kíre. ìkọ́ tó ń sọ̀rọ̀ fún wa ń sin. wọn ò ṣe anything fún ẹ. bojú ọ̀gá jẹ́ yẹn náà wọn ò sáàkì ẹ̀ tó dẹ̀ tó bojú àwa náà jẹ́. bó ṣe gbá mi ọ̀gá gbóná yẹn nǹkan tẹ́yìn ò mọ̀ ni pé àwọn ọmọ yẹn bó ṣe wà yẹn àwọn tó bá code ló máa ń like. Ah. ṣo lè gbé ìyá yẹn ṣẹ́yìn ah. yẹn wà láìta láìláyé ni ah. láti rí bó ṣe bójú ọ̀gá jẹ́ tó tó bójú àwọn àgbọn jẹ́. ọlọ́run abojú yín jẹ́ ni. Ah. orí o da orí o da ẹjọ ẹjọ ẹ má jẹ́ ká fojú lásán wọ̀rọ̀ yìí o ṣe é rí tútù tó ga máa ń tutù sí section ọmọ yìí Ah, kí kí ṣojú lásán wọn yìí ń lóògùn. ẹ wò ẹ wò ẹ wò tẹ bá ro nǹkan tí mò ń ro tẹ bá ṣàkíyèsí nǹkan tèmi ń ro lágbára o ṣe rí tọ́gà fi lè dáríjì bọ̀bọ̀ yìí eh. ìgbà tọ́gà wà ní èjì bọ̀bọ̀ yìí hmm. wọ́n ti balẹ̀ jẹ́ o. scientist ọ̀rọ̀ scientist ọ̀rọ̀ ọmọdé ìsọlá àgbà yìí ọkùnrin kan tẹ ẹ dẹ fún kinní kan agilé tí ó lọ pé ẹni eh, bá ń bínú sí mi. Ah. ìyọ́nú ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba òun lẹ máa máa rí. ìbínú ọlọ́run làwọn eh, tó bí ó olóṣè onírú bàbá mi sí jẹ olóṣè ọwọ́ wèrè ìbínú ọlọ́run làwọn tó bí ó máa rí. Eh, eh, ìsẹ̀yìn ìsẹ̀yìn ìsẹ̀yìn bọ̀ káṣọ tilẹ̀ tó tọ́ káṣọ tọ́lọ́hún káṣọ tọ́lọ́hún ṣé ṣé à ń gbèjà ọ̀gá ni àbí à ń gbèjà ara wa gangan. èsì ẹ̀ ń bọ̀ láìpẹ́ o ti sùn ń lọ mẹ́sì wálé ọmọ orílẹ̀-èdè mẹ́sì wálé mi. ok wàá bá wa ń bí. Mr Timothy ẹ ẹ jọ nǹkan tèmi fẹ́ béèrè ṣé à ń gbèjà ọ̀gá gangan ni àbí à ń ṣe inú ni bí ni. wàhálà ẹ mú ṣe wà yìí ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ni mò ń gbà lọ yìí. wèrè sọ́nà kóòtù ló fèsì ni gbèrè òbọ̀n náà kóòtù. ọ̀gá ah. So, any guys nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni pé kí ló kí wọ́n organize our babes i mean our babes àwọn ọmọ tó jọmọ lọ fún ordinary girls o wọ́n ṣe àwọn màmá o àwọn ọmọ tó set because bẹ́ẹ̀ di mi yẹn mo fẹ́ kó àti fẹ́ kó yàtọ̀ pé káwọn tàjọ wà nínú gbà yẹn kó fìlì ẹ̀ lára tẹ́gbẹ́ láàrin ọdún kan ṣe àwọn aṣọ lẹ́nu pé ah bẹ́ẹ̀ di òkìkí sẹ́ẹ̀ ẹ̀ get. tọrọ ẹ bá yé mi dáadáa wọn ta bá ń ta a máa ń tọ ni torí tá a bá tọ ó máa padà dẹrùn onídìí ṣé you understand tó bá jẹ́ pé àwọn tó fẹ́ tó jẹ́ àwọn tó set bó ṣe sọ yẹn o ẹ lọ́wọ́ ẹ̀ alẹ́ àwọn ọmọ Dubai return àwọn ọmọ Dubai return ni mo sọ fún yàtọ̀ sáwọn ọmọ ògbólóńtò ó yẹ àwọn ilé ti wọ plane kó tó dá wọn padà òṣìṣẹ́ wọn Dubai yẹ padà ó yẹ so owó àwọn yẹn yàtọ̀ sówó àwọn tó ògbólóńtò ògbólóńtò lẹ́lẹ́ bíbà tó yẹ kí wọ́n ti sọ yìí yẹn náà mm, ẹ owó kì í ṣe problem bá a ti dín nǹkan tẹ́mi fẹ́ tó tẹ́ lọ́rùn in àwọn ọmọ ẹgbẹ́ kan tó bí i tabale ìwé abi thirty sí fifty so possible. wò ó wá ibi tí owó mọ lògùn mọ ọ ṣé ó yẹ ṣòro tó bá yẹ pé o fẹ́ àwọn ọmọ ṣàkíṣàkí àwọn ọmọ àgbákì àwọn ọmọ ni wọn lọ́wọ́ so choice ẹ ni wàá choose. ṣòro tó bá jẹ pé irú àwọn ṣàkóṣàkó tí wọ́n sọ àwọn títí wọ́n ti ta ẹ̀ ni hmm. wọ́n bí ṣe máa connect climax òun ní irú wọn lọ́wọ́ bọ̀dọ̀ àwọn ọmọ yẹn kọ́ lèmi sọ mo mọ̀ ojú tó wá bá yín náà. ọmọ ìyá mo fẹ́ kó yí ẹ dáadáa o because tó bá dọ̀rọ̀ olówó dé sìn ló máa sọ pé o ti gbàgbé kò yẹ bá ìjọba gẹ́ẹ̀nì láti lẹ̀ o. tí ń gbọ́n sìn o. ó yẹ mò ń là á sìn mò ń clarify everything fún ẹ kó tẹ kó tẹ kó máa jí ẹ àwọn ọmọ ìdìbàdàn tó ń mò ń sọ fún ẹ yìí àwọn ọmọ ẹsẹ̀ ti pa ó yẹ kò sí wèrè ó ti lọ ó ti lọ ẹ mú nǹkan mú nǹkan mú nǹkan ṣáyé lọ ṣáyé lọ ṣáyé lọ. a lè rí méjì ní wọ̀ká kọ́ òwe máa rí. fún tẹ́sí àbí. ẹ ah ìbàdàn ni kí n pe Yétúndé fún ẹ o ṣùgbọ́n ó ti fẹ́ márì wọ́n ti fẹ́ márì. ya pé níkẹ́. ọmọ tó ti fẹ́ márì ẹ kò ṣáà ti ní déètì. ọkọ ò lè mọ náà ẹ jẹ́ ìpè fún ẹ. bóyá kò pè mí dé. happy birthday to you wàràwàrà happy birthday to you wàràwàrà happy birthday. ṣe bàbá tọmọ òṣè pèsè ọlẹ́ẹ̀dẹ́ nípa pèsè náà lọ́wọ́ mi ọjọ́ owó yóò ọlọ́gbọ́n ní gúnùgún ìgúnlẹ̀ wo tọ́lákà ń dájọ́ yé tọ́lákà ń dájọ́ yé. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé orin tí wọn náà kọ yẹn sìn wà ní ọkọ orin bẹ́ẹ̀dì nìyẹn. wọn bẹ́ẹ̀ náà bàbá nígbà pé bẹ́ẹ̀ mọ. léwe pé wàá pẹ. ẹ láyé ọpọlọ yìí ti dúró. gbọnọgbọn orin òkú lẹkọọ bíi kú lẹ mi kó mọ ẹ mọ̀ pé bàbá barista fẹ́ kú lọ́kọ́ ní fúnra rẹ̀ ṣé ti fẹ́ kú báyìí. kò sí kúrò tó òun àti ah, àmọ́ wọn fáìlì omi gbà tí ń dá. láyé lá kékeré kékeré kékeré. sẹ́rí ah! eh, ah! èmi ò sọ fún pé èyí ni bẹ́ẹ̀ dè o gbogbo ilé ìtẹ́kọ ẹ̀kọ́ fúnra yín ni o. ó dà ẹ orin wa padà. ó wà lọ́wọ́ rẹ̀ ní mi ti ẹ̀ gbà rárá mi ti gbà wọn kàn jẹ́ ká wéèsì gbogbo ẹnu wa látẹ̀kọ́. Ah, ah, ṣé bí wàá dẹ̀ ní ká dákẹ́ o dẹ̀ fi wálé o dẹ̀ jójó ìyà ń bí. ìkéde náà sanwó fún rèé tí mo fẹ́ sọ fún yín ni pé mo fẹ́ ṣe birthday mi ní hmm. next week. Hmm. so gẹ́gẹ́ bíi HOS mm. head of staff mo wá bọ́gà sọ̀rọ̀ wọn kí èmi àtọ̀gá close àmà relate related? chat like friends five and six. Hmm. ìgbà mi jókòó wájú sẹ́gbẹ̀ẹ́ mi hmm. so a máa ń chat. Hmm. ṣé ẹ ní Instagram àbí Facebook. jati ah. ọlẹ́nu náà ni. so wọ́n á bá wọn sọ̀rọ̀ àjọ jókòó àjọ sọ̀rọ̀ pé boss my birthday is coming next week so báwo lè fẹ́ jẹ́ ọ wá fún mi ní ọ̀dà so bí lè ṣe tó ní next week èmi ni mo ní. Ah. then ọ̀gá tó wá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí wọn ò lè ṣe fún kọ̀ọ̀kan nu yín tí wọn ò lè ṣe é fún yín wọ́n ṣe bẹ́ẹ̀ mi. Mm-hmm. wọ́n lè ọkọ ń bí náà ni. bẹ̀bẹ̀ yẹn náà ni wọ́n máa kẹ́sẹ̀ bẹ̀bẹ̀ yẹn lẹ̀. Mm. ọ̀gá fún mi ní five hundred thousand. Ah, ah, five hundred thousand rupee àbí cd. Eh, irọ́ owó kan five hundred thousand naira. ìṣòkè o ìṣòkè o ṣé kì í ṣe pé ọmọ yìí ti làfọ̀ṣẹ fọ̀gà. bẹ́ẹ̀ náà ṣe é lò ẹjọ́ lò ní. bẹ́ẹ̀ náà ṣe é lò. ẹ wo ẹ wo mo ti plan mi bẹ̀rẹ̀ ìfẹ́ jẹ́ mo fẹ́ kó wà fifteen. bẹ́ẹ̀rì à. my it's my birthday you know so mo fẹ́ jẹ́ kébé tí n kó wà in order hmm. so mo ti plan àwọn kankan sílẹ̀ fún yín. ẹ mi rò pé bẹ́ẹ̀rì à ló máa ń fi bìfítì sí. bìfítì sí ni ẹ̀ náà wọ́n máa fi sí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì tó bá ti bẹ́ẹ̀dì. lórí ibi sẹ́yìn gbà wá yẹn ló fà bí tẹ́gbà wá yẹn ló fà. tọrọ gbẹdẹ lọ́dọ̀ wọn. Eh, eh. Eh. ṣé ilé ìrọ̀ ló ti fẹ́ ṣe ni. rẹ mọ ni ẹ dákun ẹ̀yin ẹ wo ẹ̀yin ọlọ́jọ́ bí hmm. mo ní àbá pẹ̀lú gbogbo ohun tí ẹ̀yin ọsọ lẹ́nu hmm. mo ní nǹkan méjì tó ṣe pàtàkì mo lè ṣe lọ́jọ́ ni alákọ̀ọ́kọ́ n ó kéwì fún. Hmm. bẹ́ẹ̀ ni wọ́n yà lé àwọn ọba ọba ọba. láì wájú adé pẹ̀jù òkè. bá a mẹ tẹ́lẹ̀ yẹn bá ti wú tán hmm. tó sunkún bí ìgbà téèyàn sunkún lọ́ọ̀dì ta ọ̀gbìn pèrè ẹ̀ ń wá ṣe hmm. bẹ̀bẹ̀ fún ọgbà irinṣẹ́ díẹ̀ irinṣẹ́ tàkásùpẹ̀ ń wá ṣe tùǹgbà ah. ó máa gbọ́ òkìkí òkìkí òkìkí <laughs> òkìkí òkìkí òkìkí òkìkí òkìkí òkìkí ẹni lọ́jọ́ bílẹ̀ òkìkí òwò òwò òwò òwò òwò. òbẹ́bí jẹ́ àlọ́ ah. òbẹ́bí jẹ́ àlọ́. gotta wake up in the morning and break some glasses. My friend come to my class, my class come. Kò lè yé wa, kò lè yé wa. Kò sórí bẹ̀yẹn mọ́ jọ. Ọkọ níbẹ̀ mọ́. Ọkọ níbẹ̀ mọ́. Yé ṣe bí ọmọ ọ̀tá. Yé ṣe bí ọmọ ọ̀tá jàre kí ló ṣẹlẹ̀. Ọmọ ìyá mi, you know I love you bro. You know me I love you bro. Àgáyébá bro. Ẹ ti gbé owó oúnjẹ ni. Sorry, lọ́jọ́ yẹn kò ṣe ẹ̀kọ́ fún mi wọ́n náà mọ̀ àwọn èèyàn tó wọ̀ mí mọ̀ mi when I'm in Lora I'm a good musician I sing for you for a living I dey sing for a living o kò gba average yẹn mo gbà fún wọn I gotta perform ètò bá fẹ́ ni fújì tó dáa àwọn ọ̀la ní fújì o tó bá gbọ́ wẹ́ẹ̀rẹ̀ ni wẹ́ẹ̀rẹ̀ ni ah. àbọ̀ olúwa ló rẹ̀ sí sẹ́wà àdèlò àdèlò àdèlò idea tí wọ́n sọ yẹn ò bá make sense but mi ò really use more. àwọn local side ọ̀dọ́ yìí. ẹ wo idea tèmi ni pé ijó hmm. yẹn bóyá kẹ́ ẹ wá aṣọ òkè fún wa kàjọ ibà ibà ibà ibà. láì sí kọ́sọ́ láì ẹ wo ẹ wo sáré mo tí mo get ni pé ẹ sí ní the same realm tó ń wà hmm. pati tó fẹ́ ṣe irú ẹ̀kọ́ lẹ́yìn plan ìwọ fẹ́ kéwì ìwọ máa kọ fújì ìwọ máa ṣe cultural hmm. like brother let me tell you what you planning man. Hmm now nǹkan tèmi máa ṣe fún ẹ surprise ni mhm. màá lọ bẹ́ẹ̀ get pósí ah. Ah. Ah. ọmọ wa tanná akọ alẹ́ la máa ṣe pati ẹ̀ ra ẹ̀ akọ ṣe gbọ̀ngbọ̀n. ẹ yọ wọ́n sọ pé mo. ọ̀njà tó yẹ ká bàràbàrà ìyá ló máa pè ní ṣáná wọlé. Oh ibẹ̀ ni ibẹ̀ ni bẹ̀sítì ti wọlé. sọrí sọ̀dọ̀ tèmi gbogbo ilẹ̀ mọ̀ pé mi yàtọ̀. bẹ́ẹ̀ni àsìmílò olùgbẹ̀dẹ. ká má purọ́ ká má jalè gbogbo nǹkan lèmi fi yàtọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi yàtọ̀. Mm tá bá ní ká mú igbákejì ọ̀gá nu ilé èmi ni lórí aṣọ kan náà ni ìwà àti gbogbo wọn wọ̀ bọ́ ń mọ̀ pé mi ni eh, sif kínní. o mm, mm. ti yẹ wa o yẹ ẹ má lọ jìnnà. ìyìn fàyọ nínú ẹ̀ ni pé nǹkan méjì lèmi máa ṣe ìdí oúnjẹ ni mi wà nínú ilé yìí kò wá nídà kó wá di ijọ́ yẹn ká wá máa máa ṣe ráìsì àti hmm. kìnnìún kọ́ mọ̀ pé tí ẹ yàtọ̀ à hmm. ṣe bí èkuru ègbò ó àsáró àkàrà iléepo ah, ah, jẹ́ ah. gbogbo yín ẹgbàjẹ́ sọ̀rọ̀ o gbogbo yín lẹ mọ̀ pé ó ní ní ẹ̀bùn mi tọ́lọ́hún fún mi tó tún yàtọ̀ sí oúnjẹ sísè ni o ijó ni o. òfin ló ń lò tó yẹ ẹsẹ̀ rẹ ò máa. lòsì èmi nìkan àwa púpọ̀ ni. ṣé be, mbolẹ̀ tí tẹ bá ń gbọ́ marvelous. ẹ gbọ́ mi ṣẹ́rígbó lè tẹ̀sán yẹn náà hmm. ó wà òkè díẹ̀ Emi, ti already make arrangement for abi. Ah, ah, kí ni wàá ń dà wá láàmú fún báyìí. èmi ò rán iṣẹ́ náà mi ò rán iṣẹ́ mi ìfẹ́ kẹ́ go training straight. lálẹ́ àwọn bá ṣe wà yìí gan mo ti make provision fún yín so mo fẹ́ kẹ́ ẹ̀ enjoy ara yín gan jọ ẹ̀ èèyàn kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ṣe wà yìí bí ọmọ mẹ́ta mẹ́ta olúwúrúurú má wọ rí pé àwọn afọ́nà wa lè mú yín mú àbúrò ẹ fúnra wa. ẹ máa bá àná lọ́mọ. kò ní ìdìsẹ́ àwa máa pín ẹ̀yìn jẹ́bí bọ̀ rè èèyàn kan èèyàn kan èèyàn kan tó ń pè ní plenty. ẹjọ ẹjọ ẹjọ another thing ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ as the the security at the gate olóṣó máa ń jalè o jẹ́ kí security kó táì. no no no má sọ̀rọ̀ má sọ̀rọ̀ èmi lè nẹ security. good no má sọ̀rọ̀ ìlọrin fún àtàlẹ́. irọ́ àwọn ọmọ àwọn ọmọ tẹ̀mí mọ̀ àwọn ọmọ alẹ́ junction wọn jalè. ẹ̀yẹ́ lè kọ́mọ láti be happy. ẹ̀wò ah! ṣẹ́rí ọjọ́ yẹn hmm. bọ́nsá mẹ́wàá hmm. sójà mẹ́wàá kọ́wa kò ṣe ni. nínú five hundred àwọn sọ pé kò pọ̀ kẹ́ nínú five hundred. ó pọ̀ pa àwọn àjùmọ̀ tó ń ṣe àjùmọ̀ gbogbo jíjẹ mímu ìrọ̀rùn mi. nínú five hundred thousand. initially kò sí gbé àgbẹ̀ náà bẹ̀rẹ̀ náà sọ́wọ́ torí mo máa ń. lọ́rọ̀ alájẹsẹ́ kù. irọ́ èlò lọ́sẹ̀ kọ́ ọmọ lálẹ́ junction. yọ̀rọ̀ mo fẹ́ bẹ̀ mbẹ́. ọmọ tiẹ̀ wá ń bi happy. left one. ọmọ ok. location fún pàtí ẹ̀rọ gan ah! poolside yẹn. Ah! orí omi. màá lù ẹgbẹ́ màmá wẹ̀ parí o màmá ó wà clean hundred percent. màmá fi wẹ̀ bá ti yín jẹ́ o. a máa ma kọrin lọ orí omi láwà fàájì láwà orí omi. ọwọ́ ọ̀pọ̀ ọdún ọ̀lẹ́kùn. àrẹ̀mọ ah, àrẹ̀mọ. ọ̀lẹ́kùn àti gbé. Ah, eh, eh. o sì bẹ́ẹ̀ rárá o sì bẹ́ẹ̀ rárá rárá. ẹ̀tọ́ màmí náà àbí orí omi ló wà lẹ́yìn ah. lọ́ra eléyìí náà. èwo ló tẹ ẹ ṣó tẹ kọ níbí ni mo sọ fẹ pọ tẹ òun mú náà wo wá wò. mọ́tò ọkọ mi lélẹ́yìí. ẹ nà ah, ah. mọ́tò wọn ni. mọ́tò ṣẹyẹ lélẹ́yìí. wò dáadáa. plate number lélẹ́yìí. ẹ plate number wọn ni. kí ló ń ṣe mí báyìí ṣó wàá ṣe meeting ni. meeting meeting ni wọ́n wá ṣe meeting pẹ̀lú àwọn boys ọkọ ẹ pẹ̀lú girlfriend wọn àwọn ló wà lókè. no that can be ṣẹyẹ ọkọ tèmi. ọkọ tèmi bóyá mo ti máa rí. àwọn ọkọ tó ń sọ ṣàṣeyẹ ọkọ mi máa ní. ṣé mo fẹ́ máa parọ́ fún ẹni pé báwo ló yẹ tutù báyìí. kí ni mo tẹ̀ tẹ̀ ṣe ń bì báyìí. Mm-hmm. sórí gẹ̀ yẹn ó fàìn bì. Eh? mo mọ dáadáa ni o mo mọ lé ẹ ah! mo mọ náà mo mọ gbogbo ibi tó ń rìn sí pátá mo mọ dáadáa ni o. how dare you ṣẹyẹ máa gbà ṣẹyẹ. Ah! wọ́n owó tí mo máa fi ojú ṣẹyẹrí lẹ́ni ó máa gbà ah, jẹ́ ká lọ. ọ̀gá ìdá máa ó ti ó tiẹ̀ máa bá mi lé ẹni kò ṣe kí ni ó wá dà. ọ̀gá wà lọ́fíìsì ọ̀gá wà lọ́fíìsì. ó wà lókè. Ah, ah. ọ̀gá wà lọ́fíìsì. ẹ gbọ́ ga síbi ni. jọ kí ló wá ń ṣe mí báyìí ta ni wọ́n. ẹ ọ̀hún fiẹ́nsì mi. fiẹ́nsì àǹtí ẹ má bínú báwo lẹ ṣe jẹ́ sí i. Fiancé mi ni. Ah! Husband mi ni. Mm. Husband To be, husband to be. Okay, husband ni to be. Kilo on ń ṣe pẹ̀lú mọ́tò ọkọ mi? Ah. Ta ló fún permission láti gbé mọ́tò ìkúrò lé? Mo ti mo ti tọrọ permission lọ́wọ́ ọ̀gá, mo kàn wa, wá àwa chẹ́ẹ̀kì bíbá yìí, ló fẹ́ ṣe program kan so I need the all wọn bíbá yìí. Mo gbé. Sweetheart, can we go? Hmm. Can you can go? Ṣeyẹ ṣeyẹ ṣe máa ń ṣe uh, báyìí uh, náà. Ṣeyẹ ṣe máa ń ṣe báyìí. Ẹ̀ẹ́dẹ́ ló ṣe máa ń ṣe báyìí, mo ti sọ fun, kó fun kó fún rẹ̀ class kò ní fún ẹ class wọn máa gbé mọ́tò wa á fún driver can you imagine that. Ah, can you imagine. ọgọ ọgọ ó ti tutù ju ọ àlọkọ ẹ wà lókè ṣọlá àǹtí tó ń lọ yìí girlfriend ọkọ ẹni wọn o. shut up your mouth yes olórí burúkú ẹ̀dá èèyàn ni ẹ hmm. ẹ kò dùn mí fún ẹ náà èèyàn tí ò bá nírú ẹ ni kò lè mọ ìyẹn ni hmm, ọ̀nà ló kúkú mọ̀ bóyá o ti ń ayọ̀ ọkọ mi ló ṣe mú mi wá síbi báyìí wọ́n táyìí láyé ẹ wọ́n nẹ má bàa mi dán rubbish òṣì tó bá mi ṣe yìí because ó máa gbà ṣé òun gbà mí sí o máa gbà. stupid girl. òun náà ló ṣe. Uh, ìjọ padà wá ó má jẹ́ kí n rí ẹ mọ́ o má jẹ́ kí n rí ẹ mọ́ olóṣì dàlérú dàlérú. driver girlfriend yẹn lo fendi mo gbé ọmọ yìí ah, ah. Ah! ayé mi mo dẹ̀ tẹ́ lójú ọmọ ẹ̀ po ọlọ ọkùnrin ẹ yá wèrè gan o. ǹjẹ́ àwa lè ta yẹn lọ. ẹ dẹ̀ sọ mí dùn ní irọ́ lójú ọmọ yìí ìdùnnú bọ̀dá is smart. rárá ìdí ní dírẹ́fà àwọn yìí o ìyẹn ó ṣú ọ̀pọ̀ ọlọ́run. adúrú nǹkan bẹ́ẹ̀ ló ṣe ah! ọmọ ni ẹ o ọmọ ni ẹ o sórí ah! ìwà tó hù yìí ó yẹ kó ga bless ẹ yàtọ̀ ọlọ́run ó yẹ kán pọ́n ẹ léjù báyìí lọ ọlọ́run ó yẹ kán ti kọ́lé fún ẹ kán ra mọ́tò fún ẹ nǹkan tó ṣe nǹkan láàánú mà ni òkìkí kí ló fi ń ṣeré nǹkan tó ṣe yẹn à ó mọ̀ pé dírẹ́fà tó rí ẹ̀ bá pé tó mòye ló máa ń hurúwà tó wù yẹn hmm. ọ ìwọ kan lọ wò ó pé lọ́jọ́ yẹn ò lọ yọjú kó wá rí wọn kí ló rò pé ìbá ti ṣẹlẹ̀ ń sìn. Ah. Hmm. ọlọ́run ló kọ́ àgbà rúùmù fún mi o. inú ilé àti dàrú. tó lọ́kàn ní kémi máa gba atẹ́gùn ni kémi náà wà nù kí wọ́n gba ẹ̀sìn sórí pé táwọn bá ṣe tán o ká máa mú vò ó mi ìmọ̀ mi dìde ojú wíńdò ní bá rí àwọn ọ̀gá àti ọ̀rẹ́ wọn tó ń pariwo ń bẹ̀ ah, kíá inú yàrá ọ̀gá ọ̀gá báyìí báyìí báyìí kàtà báyìí kàtà ẹ jẹ́ kí màá mú ọ lọ sálẹ̀ mo ṣe dọ́gbọ́n ṣe nǹkan tó mo ṣe yẹn ni. Ah, ọ̀gá ah, ọ̀gá gan wọ́n try wọ́n try but wọ́n wọ́n kàn try dáadáa ni. ọ̀gá ọ̀gá kò dáa o kẹ wá máa fi kan kẹ́kan nítorí pé èèyàn kan ṣe é lóore kan kẹ máa fi kan kẹ́kan kò dáa o gbogbo alalẹ́lẹ́dàá ẹlẹ́dàá ẹ̀yọ̀ nìkọ̀ọ̀kan akẹ̀dẹ̀rẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ni da ibi tó máa dàgbà ó máa lágbára kí ló ah. ṣe téèyàn kan ò ṣe rí nǹkan tó ṣe àwa gan lè ṣe hmm. a lè ṣe a lè ṣe nítorí pé wọ́n save ọ̀gá ọ̀gá kó five hundred thousand fún wọn pé kí wọ́n fi ṣe birthday so àwa yẹn a lọ́jọ́ bí àbí àwa ò ní àwa ò ní best certificate. kò ń ṣe torí ẹ kò sẹ́ni tó ga ò lè ṣerú ẹ̀ fún ọlọ́mọ pọ̀ ga wa bùjẹ́bùdànù ni wọ́n ọ̀gá lè ṣerú ẹ̀ fún wọn náà bó ọkọ̀ lè má fọyín tó five hundred thousand bọ́n torí pé màtọ̀gá close five and six ká jẹ́ lè kọ́ gà fẹ́mi ní. òkìkí irọ́ ni irọ́ ni wàhálà irọ́ ni irọ́ ni àwa gan dẹ̀ lè ṣe ìfọ̀gà gbogbo ètò ìṣe yẹn wọn wọn ò ní ìdí ẹ̀ wọn ò ní ìdí ẹ̀ wọn ò ní ìdí ẹ̀. ọwọ́ mi kọ́kọ́ rẹ̀ ní ọ̀gá wa ẹ̀mí tí wọn ò sí lọ́wọ́ tiwa ni wọn ò ní ìdí ẹ̀. wọ́n lè wà wọ́n lọ sọ́dọ̀ kidnapper. gbogbo àwọn ọ̀dọ̀ tí wọ́n náà ló máa lọ gbà wọ́n lẹ̀. ah bọ̀tí èèyàn gan ẹ̀rí èèyàn gan ò ṣe é gbàjẹ́ gan mọ́ ẹ wo bí bọ́gà àti madam ṣe jọ máa ń ṣe ẹ máa rò pé ọmọ ìyá ni wọ́n ni. Eh! Eh? ṣé èèyàn eh, eh, mọ̀ pé ọ̀gá lè máa lọ wọ́n lè máa skydiving kó dáná ọ̀gá ṣe iná ọ̀gá máa ń díbọ́ fún inú ilé ni irọ́ ni o ṣùgbọ́n kí mi mọ̀ wọ́n dáadáa ó dà ṣe ń ja ìtàn ọ̀gá fẹ́ràn ọmọ pupa. yé yé ìyàwó wọn kò ah, ọmọ pupa ah, ọmọ pupa dà lóòótọ́ ah. ọmọ pupa dà ọlọ́run. ọmọ tá à ń sọ yìí lọ́ládé yìí kò fẹ́ sí àtọ̀ láàrin òun wọn ó mi mọ tó ga ti pàdé ọmọ náà. ó ga o ah, ó ga o. ọmọ ah. bẹ̀tà lọ́gà ń jẹ o. so lẹ́nu ọjọ́ mélòó kan tó ga ti pàdé náà tó ti ṣe náà tó ti irú ọmọ yẹn tó tún ti ń na ọmọ yẹn mm. ah, ọ̀gá. according to ọ̀rọ̀ wọn tèmi ń gbọ́ o eh. bó ṣe ń sọ̀rọ̀ ọjọ́ kan tí mo jí gbọ́ ni pé ọ̀gá àti ọmọ yẹn ti jọ wà rí tẹ́lẹ̀ kọ́gà tó travel mm, kó tó ti mm. pọ́ pàdé àwọn rárá so gbàtọ́gà wa dé padà lọ́ba jàmọ̀ ara wọn lọ́gà bá kúrò pé káwọn rí ni o ọ̀gá wa fi ṣe pé àwọn ò fẹ́ gbàgbé orísun mm, àwọn. gẹ́gẹ́ bí odò. àwọn kìíní rẹ̀ dá o wàhálà yóò dá tó àìpò tí ní ọmọ kan rí tó kàn lọ tó yóò ṣe pé ẹja o tó kàn lọ tó kàn tó pa àríwá àwọn kan tó lọ mú nǹkan ní. ọjọ́ wọn tó ti di pákéjì ní. wà á tó kàn tó láti máa ná nǹkan ẹ lọ láti bẹ̀rẹ̀ ah, ọlọ́ọ̀ ah. ìlú ìgànnà but it's part of our mineral resources so àwọn ọkùnrin náà gbọ́dọ̀ you know ọ̀rọ̀ mo bá ṣe máa wáyé interwoven interwoven kò yẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló le tó yìí mo ti ń gbọ́ ohun yín bẹ́ẹ̀ ẹ̀ ń for the past fifteen minutes lẹ ti ń ro ẹjọ́ yìí. ìgbẹ́pà kì í ṣòdi ni ló ṣe ń gbóhùn wa. Ah, ah. jọ̀ọ́ bínú o ṣé àní right láti dúró sọ̀rọ̀ tó bá ń wà mọ́ ni. Ah, tẹ́bà tẹ̀ wá ní left àti máa dúró sọ̀rọ̀ kákàkiri ṣé ibi tó yẹ kẹ́yìn méjèèjì wà tẹ́ ẹ̀ rojọ́ tó wà yìí báyìí. ìbò ló yẹ kí wọ wa ìbò ló yẹ kí wọ wa. òun rèé na ìdí pù mọ́ wa. ìdí pù wo ló ṣe ẹ wọ́n ṣe mú mi kú. láti jẹta ọtí ni òfò púyì tó òrì fọ̀dẹ̀ níyì. èmi tiẹ̀. òun ọ̀pá wèrè òun gbé yẹn káàkiri òun mú eh. mọ́síkítò òun pa lórí omi. Eh. kí ni tiẹ̀. o sọ̀rọ̀ ẹ̀dá àwọn blind people òun lo ọ̀pá. ẹjọ́ yín kọ́ náà yá ẹsẹ ọjọ́ yín kọnà ṣòdẹ rí ẹ̀yin gàjí mm, mm. náà ní sí òkú pẹ tí wọ́n bá yín bẹ̀bẹ̀ tán ẹ tún bẹ̀rẹ̀ sí ní rojọ́ òwèrè kákàkiri rẹ. kí n tiẹ̀ jẹ ọ̀gá sọ fún mi pàwọn àwọn àpàṣẹ àwọn kó sì lọ mẹwàá ọ̀rọ̀ yín là ń sọ ń bí o ọ̀rọ̀ yín là ń sọ bẹ́yìn sálárì ibi sálárì ṣe máa lọ sókè lèmi àtòkè irọ́ níjọ́ irọ́ ní kò sí wàhálà tọ́gà bá ti ń wá wọ̀ wàá rí your body go do wọ̀tọ̀wọ̀tọ̀ tó bá ṣe tán pẹ̀lú yín. get out kò sí wàhálà body tiẹ̀ gan máa dún wọ̀tọ̀wọ̀tọ̀ ó sì sọ wọn bára di ẹ̀bẹ̀bẹ̀ orí ẹ̀ yí owó erí omi rọ ẹsẹ̀ mọ́ni. mi rí yàn tó ń ṣiṣẹ́ ń bọ̀. wèrè lélẹ̀ jàre máa dá lóhùn jàre. Ah, kí ni bá dé. kó jàre awo ni o. òkìkí <laughs> stop stop mm. stop kí ló máa ń ṣe kí ló ó tiẹ̀ mọ́ nǹkan kan <laughs> èmi tó yẹ kó lu awo lòun wò yìí. <laughs> olúwa Do you want to put on your glasses? Okay. rọra fọmú mi lẹ síbẹ̀ ẹ̀ o lè má fẹ́ lò rọra fílẹ̀ bẹ́ẹ̀ o. mo máa ń láìkó máa ṣàkóso. má dá má tẹ́ pẹpẹ. ẹ ti ń lọ sà ẹ ti ń lọ mà. mò ń gbóòórùn oúnjẹ tẹ ti ń sè káàkiri inú ilé ṣé kìí ṣe pé ẹ ti ń prepare fún bẹ́ẹ̀ bí òkìkí kọ́ nìyẹn. <laughs> bẹ́ẹ̀ ni tẹ fi fún ní five hundred thousand. oh good inú mi dùn pé ẹ rántí tẹ́yìn náà bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti yín ẹ rán mi létí kan. <laughs> sà. ẹ ṣe sà kí n lè kàn yín lábùkù ni torí mi ní fún yín ní nǹkan kan èmi ò ń ṣòwò short mo dẹ̀ ń làágùn kó tó de pé mo ṣiṣẹ́ owó mi ni so mi nínú láìkẹ́ kí n kówó fún yín kẹ wá da owó yẹn nù kò ní da. mi kì í dáwọ́ nù. ẹ máa bẹ ẹlúbẹ ṣẹṣẹ yìí owó ò ní dúró lọ́wọ́ yín ẹ káwọ́ yẹn kò ná ẹ kakọ̀ ẹ ṣe nọ́mà ah, nígbà tẹ́ ẹ kì í ṣọmọdé ṣe ẹ fẹ́ ṣoge kú ni ẹ kọ́wọ́ yẹn lẹ̀ ẹ ti gbọ́ oh good. ẹ̀yin náà ẹ try kẹ́ máa compose ọwọ́ yín díẹ̀ at times it's all the time eh, Mama. máa gbọ́wọ́ síta báyẹn. láti kékeré ló ti mọ́ mi lára. ṣé ọmọ tó fọ́ ni ṣọkẹ́ wúwo ẹ̀ máa ṣe gúúsì mi. àwọn tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ mi ṣe wí nìyẹn. wọ́n. Ah, ó tọ́ ni ẹ máa ń ṣojú sọ́kàn mi. ìwọ o láti kékeré ni ìwọ ṣe. ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ gbójú sókè ẹ Ah, ó dà pé Daisy nǹkan ti wá number nínú ilé ah. àbí ẹ ṣojú sọkọ mi. mi ìṣojú o. o ti mọ eh. expect kò sọ látara ló ṣe ń sọ <laughs> anyway ẹ kú ìpalẹ̀mọ́ náà àwa ń lọ síbi tí a fẹ́ lọ yẹn a ò ní lè láǹfààní àti wà níbi bẹ́ẹ̀bẹ̀ yẹn oh. ó ní mo ṣe fún yín wẹ̀. mi dẹ̀ dídì ṣe eku fún yín ní àtẹ̀gbó wọ́n má dá mi aláìkè gbó. really. bẹ́ẹ̀ ni mi dídì ṣe ni. <laughs> mi ò tẹ̀ láìkè gbó rárá. Ah, mi ò mọ̀ bóyá wọ́n lo ní kó ṣèkúrú àti egbò ok àwa ti ń lọ síbi tá a fẹ́ lọ nìyẹn ok union let's go. ọlọ́run aṣọ yín la aṣọ yín bọ̀. mommy daddy i want to stay with my Maggie. ah, ah. You want to stay with Mommy Maggie? Irú kọ́tọ̀kọ̀tọ̀ wo ló sọ? Let's go to the car drop. Ẹ sọ̀rọ̀ bébì má nà ọmọ fún mi náà. Ah, ilé nílé ẹ̀ òun náà ò dẹ̀ kí sọmọdé tí ò bá jẹ́ pé ó pọ̀ lọ́wọ́ wa tá a kàn ń wà mọ́ra stop no láti wà nílé fúnra rẹ̀ kó má dá ṣeré ìlà kọ́ lọ́n fún wa lọ́mọ mi. Ṣùgbọ́n tó dẹ̀ ló ń fẹ́ stay Mommy Maggie ọmọ wàá gbà wagba gbà lọ́tún wàá gbà lọ́sì òun lọ́mọ fi mojú èèyàn ó mojú Mommy Maggie ni nìyẹn. Are you sure you want to stay with her? and you will be okay. No problem. Um, Bíbélì ni ẹ jẹ́ kọ́mọdé wá sọ́dọ̀ mi. Hmm, ọmọ nìyẹn o. Ọmọ nìyẹn o. For the meantime, time tọ́mọ yìí máa fi wà lọ́dọ̀ yín tí máa fi dé gbogbo eléyìí ẹ suspend ẹ̀. Mi ò ní fẹ́ dé kọ́mọ máa ṣe báyìí. Kó ṣe dé school kò ní pè mí o. Ẹ ti gbọ́ ẹ̀yìn ṣọwọ́ yẹn náà ẹ gbélẹ̀ ẹ̀ bẹ́tà ohun tí mo sọ nìyẹn. Ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan o. See you soon. Ah, Junior, are you sure you want to stay with her? sọ̀rọ̀ yín kéré wẹ àwa náà lè pẹ́ dé ṣá. ẹ ń lọ rí ẹ pọ̀ rí o ìkọ́ kì í kéjò lẹ́sẹ̀ o ọkọ̀ ọba àdáọba ò ní kọ́ ayé lẹ́sẹ̀. ṣé wà ok lọ sí gèètì àti lọ síbẹ̀ nìyẹn o ẹ má balẹ̀ jẹ́ o ẹ má balẹ̀ jẹ́ o. always need sir <laughs> boss boss yes sir. jẹ́ kó máa bọ̀ wá. ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà òun lè yẹn ẹ máa wo three fifty. God bless her. kóníọ̀lá kóníọ̀ kóníọ̀lá fi ah, ah yes sir yes sir ẹ yá lọ sà kóníọ̀lá fi formatic benz kó láfi gba three fifty rsc ìjọ́sọ̀ǹdè e. <laughs> him gan low má máa gán lò má bá kẹ̀bí tọmọ àdúgbò ni má wẹ̀ fọ́ láàárọ̀ domi sí lálẹ́ three fifty bó ṣe máa bọ́ kúrè ẹnì sí ẹni ìbámu kọ́kọ́rọ́ dà nínú má ṣì náwó ń gán lò. ọláyínká peters wùm. It's therapy, the amazing producer. Am I next? Do you wanna pull your trigger? Oh my god. You wanna make me go down on my knees. Eh. Or you wanna pull my family still like this. Eh. Oh. And if you're gonna come with me, you mo go die there. Eh. Oh no, oh, am I next? Oh, oh no, so am I next? Mr. Popo, take it easy, yeah. Am I next? Mr. Popo, take it easy. Am I next? am my next up? Mama so hustle now, mama so chop Mama so done everything just to buy Mama so hustle now, mama so walk Mama so doing everything just to buy We be living in the misery Then I went to the place for this country They don't get love for the citizen Their vision 2020 show like when Niger Oh no, we got to fear where we see purple For Niger, oh no all these politicians, hopefuls on my Do you wanna pull your trigger? Oh my god. Do you wanna make me go down on oh my knee? Or oh, you wanna pull my family still like this? Oh. And if you're gonna come with me, I'm gonna go die there. Hold up, oh, am I next? Oh, hold up, so am I next? Mr. Popo, take it easy, yeah. I'm in it, Mr. Popo, take it easy. i Am my next? i Am my next? girl. Mama, they pray. Papa, they pray. They want the boy go make up. Uh. Go to the food where don't they give up? Uh. Next thing sisters don't kill. Her. Uh. We don't wanna die, huh? We don't wanna die, huh? We don't wanna suffer anymore. They won't let our prayers cry no more. Uh. Officer, take it easy. You know, say this life for oh, my, you know, easy. Uh, because of money, you wouldn't slap me. But my rifle for 90 and I'm 50 50. I'm minus. Do you wanna pull your trigger? Oh my god. Do you wanna make me go down? Oh my god. Oh, you wanna pull my family, so light it, yes. oh. Uh. And if you're gonna come with me, I'm going go die there. oh no. oh, am I next? Oh, oh no. so am I next? Mr. Popo, take it easy, yeah. Am I next? Mr. Popo, take it easy. Am I next? Am I next? Oh. Amazing on the Amazing on the It's therapy. Exclusive from gbextra.com.ng. Hold on, hold on, hold on. gbextra.com.ng. Odo, Hala, Caesar, Hold Sparabam Bam, Odo, hold Perfect. Yo, see, Magic Producer. Shout out to my baby where they show me love. Where they show me love. Shout out to the bitches where they play me tough. Where they play me tough. Say my baby tell me boy you no go fall. Say you no go fall. And your mommy got that all loco, loco, hold on. So I will not leave my baby for nobody, nobody. So I just want my baby to come for body like that. So I won't leave my baby for nobody, nobody. So I just want my baby to come for it like that too. Number one for my playlist. Playlist, playlist, playlist. Superstar, she be Haley. Playlist, playlist, playlist. Baby, you better go to Mali, baby, you better go to my sexy. Shout out to my baby when they show me love. Where they show me out. Shout out to the bitches with the play me thought. With the play me thought. Say my baby tell me, boy you no go fall. Say you no go fall. And your mommy got that out on the loco, loco, hold on. See your backside, oh my, oh my, oh my. Call me killer boy, just battle, just battle, oh, She be my star. Now be a more With Papa Della That she did not give me this pop Expensive love Like Louis on Prada Let me smell you goodie You be let me smell you down Rock keys to my heart To my dimmer Second for you on my sexy dealer Baby if you be with us, yeah, you be dealer Put it on to my heart Baby put it trigger Baby now I'm catching cold Baby be the shiver Hold on No kisses Baby no kid around Hold on Hold on Hold on Shout out to my baby where they show me love show me love. Shout out to the bitches with the play toy. With the toy. Say my baby tell me, boy, you no go fall. Say you no go fall. How your mommy got that out, loco, loco, hold on. swag Exclusive from gbextra.com.ng. قربة Dominala Oh, dog, dog. It's Therapy, the amazing producer. Am I next? Do you wanna pull your trigger? Oh my god. Do you wanna make me go down Oh my name. Or oh, you wanna pull my family? Still like this? Oh. And if you're gone, no come with me, your mo go die there. Oh no, oh, am I next? Oh, oh no, so am I next? Mr. Popo, take it easy, yeah. Am I next? Mr. Popo, take it easy. Am I next? Am I next? Oh. Mama so hustle now, mama so chop, mama so doing everything just to buy. Mama's to hustle now, mama's to walk. Mama's to doing everything just to buy we We been living in the misery. Then I went to the place for this country. They don't got love for the citizen. Their vision 2020 shown like for Niger. Oh no, we got the fear where we see purple. For Niger, oh no. All these politicians, i are minus. Do you wanna pull your trigger? Oh my god you wanna make me go down on my knee? Or oh, you wanna pull my family still like this? Oh. And if you're gonna come with me, going to go die there. oh, no, oh, am I next? Oh, oh, no, so, am I next? Mr. Popo, take it easy, yeah. Am I next? Mr. Popo, take it easy. Am I next? I'm my next door. Mama they pray, Papa they pray. They want they boy go make up. Uh. Go to for where don't they give up? Uh. Next thing sisters don't kill. Uh. We don't wanna die we don't wanna die We don't wanna suffer anymore. They won't let our prayers cry no more. Uh. Officer, take it easy. You know, say this life for oh, my, you know, easy. Uh, because of money, you wouldn't slap me. But my right for 90 and I'm 50 50. I'm minus. Do you wanna pull your trigger? Oh my god. Do you wanna make me go down? Oh my god. Oh, you wanna pull my family, so let it ask. Oh. Uh. And if you're your girl no come with me, I'm going go die there. Oh no, oh, am I next? Oh, oh no, so am I next? Mr. Popo, take it easy, yeah. Am I next? Eh. Mr. Popo, take it easy. Am I next? Am I next? Oh. wà níbi dókítà dókítà. dókítà dókítà ẹ jọ ọmọ mi dà ibo ló wà ṣé mo ti lè rí sí i ṣó ti wà ókè ó ti mọ ẹ ó ti ti wà ókè. ẹ no ẹ má nìkan calm down <laughs> mo ní ẹ káàbọ̀ oògùn. Oh, ẹ má wo ní ọ̀rọ̀ lóbìnrin nípa ọ̀rọ̀ èmi ni mo mọ ohun tí ojú mi rí kó tó di wípé ọlọ́run fún wa ní ọmọ tó fún wa mo mọ bí a ṣe dúró tán kó tó di pé a rí ọmọ yìí oh ẹ jọ ọmọ ìjà wọ́ọ̀dù ló wà torí mo rí àwọn nọ́ọ̀sì yẹn mẹ́ wọ́n sọ wípé àfi tí a bá rí ẹ ṣá mọ̀ bí abẹ́ mọ̀ mi ọmọ mi dà ibo ló wà wọ́ọ̀dù wo ló wà nọmba four nọmba five kí ni condition ọmọ mi simple ẹ sọ̀rọ̀ náà. nítorí wọ́ọ̀dù tó wà lọ́fẹ́ sọ fún wa ó yẹ tètè sọ̀rọ̀ ẹ lọ́wọ́ junior. ọmọ yẹn it's time to fi jábọ̀ sínú pool wọn tètè rọ̀ṣẹ̀. ẹ́ tètè rọ̀ṣẹ̀. ṣe bó ló ń gbé wá sí ẹ náà rọ̀ṣẹ̀. ọ̀dọ́ mo ti tẹ rọ̀ṣẹ̀ lọ́wọ́ sílẹ̀. wọ́n gbé wá òun náà ni mo explain fún ok wọ́n gbé wa but then dem ṣe rí nígbà tí wọ́n máa gbé dé. ìwọ òkè bolówà. ìyẹn gan ọkọ ni. ok ìgbà tó máa gbé dé bí o ti kí ló ń sọ kí ló ń sọ lẹ́yìn. ọ̀rẹ́ kí ló ń sọ. ibẹ̀ brought in Jesus! What did you say? Kí lè son! What are you saying? My son is dead. My son is dead. My son is dead. His kid can be dead. Junior can be dead. Junior, I left him. I feel left him late pẹ̀lú <laughs> Maggie. Hey, jọ̀ọ́, Maggie da. Maggie da. Maggie ti pa mí lọ́wọ́. I'm sorry, sir. Accept my condolence. Wọ́ọ̀dù wo ni ọmọ ẹ̀ wá? Màá màá pè é. Ẹ ṣe ìwé wo ni wọ́ọ̀dù Simple. All right, sir. All right, sir. I'll, I'll call one of the nurses. Ó máa mú yín débẹ̀. Má bínú. I'm sorry. I'm sorry this is how. Ah. sorry, Sorry. Yeah. ọ̀tún àbí ọ̀tọ̀. ṣọ́tún àbí ọ̀tọ̀. Junior is gone. Ẹni a wí fún ọba jẹ́ kó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ kó gbà. Just like that. <laughs> Junior is gone. And Daddy, I told you, kò jẹ́ kí Junior tẹ̀lé wa ò ní nù. O kò tí kò no! No! <laughs> tó time, every single time in this house. My work at this, my work at that. Mo suffer títí títí títí ò ń gbọ́. Now where are they? I want that. What's pẹ́ wá lọ, mọ́sí wọ́n ti sá lọ. Ọmọ mi dà. Ṣé bí wọ́n mọ̀ is my son. No! Má sọ pé kí n ní sùúrù. Má sọ wípé kí n ní sùúrù. Where is my son? Ó ti pa mí lọ́mọ. Kí fọlọ́bẹ̀lẹ̀? Ìka burúkú ìka ní ìka. Kí fọlọ́bẹ̀lẹ̀? I want to see Junior. No! I want to see my Junior. Ó ti pa mí lọ́mọ. Ìwọ bá yóò ti pa mí lọ́mọ. take it easy. What? I'm not in there. Don't take it easy. Oh, fìlà jọ. ọmọ mi dà. sọ̀rọ̀ náà. ọ̀gá every time ọ̀nà màmá máa ń kí ló máa ń wá òun lèmi ò ṣe rántí junior party madame ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kẹlẹ rojọ sọ̀rọ̀ bó ṣe bó ṣe ṣẹlẹ̀ yẹn là mí wá jà láṣẹ sá lórí mi tí ẹ̀ mọ́ ṣe máa kojú ní ẹ̀ ṣe èèyàn bẹ́ẹ̀ sí wa mi lè ṣe kà fún dúnú ọ̀rọ̀ mi lè ṣe kà fún dúnú ọ̀rọ̀ ọ̀rọ̀ inú mi. ọ̀dẹ̀ tí o mọ kó tó ṣe mi ẹ̀ tó ṣe wáì tí gbogbo yẹn sá lọ. ìwọ ló já yẹn gbà mí. ṣe sá lọ ní solution. Mm-hmm pẹ̀lú mo ṣe ń ṣe sí i tó tí wọ́n fi bí sùn mi pẹ̀lú àdúrà tí mo ṣe sọ wọ́n tún kàn ní pé kẹsàn àwọn tó kù kọ́ tẹ́lẹ̀ mi. àwọn tó kù wá station. ẹ ò ṣiṣẹ́ yìí kò sọ bí tọ́mọ níwọ̀n ṣe bẹ́ẹ̀ ni tẹ́ mọ́lẹ̀ kò sí tó ṣe. tẹ bá dé station ẹ máa mọ̀ fún à kẹ́ ẹ lè mọ̀ wípé à ń ṣiṣẹ́ wa bí iṣẹ́ náà ló jẹ́ kí n káwọn olúwa. ọ̀gá ẹni kọ́ mi mílẹ̀ kí n máa lọ lé. Let me show this station. All right. Sweetheart, I am sorry, please. You are sorry. You are sorry. You are sorry. You are devil. èṣù èṣù pọ́nrẹ́lẹ́ ni I told you. ìwọ gángan ló pa mí lọ́mọ. wà á dẹ̀ wá mú mi síta ìwọ gángan ló pa mí lọ́mọ. ìdìbò kúkú sọ pé ojú èmi àti ló máa jọjà ó ti já o oníṣẹ́ ti jẹ́ ó ti já ìwọ àtàwọn wọ́kàṣẹ́ ti pa mí lọ́mọ ó ti jẹ́ o bàbá mi wá mú mi síta bá mi wá bá mi síta o ṣèbó sọ pé ojú wa máa já ni ó ti já o bá mi wá bá mi síta o bá mi wá bá mi Better. ṣé o mọ arábìnrin tó jókòó yìí. Ah, mo mọ̀ dáadáa alágbòwa ni òun ló máa ń tàgbò fún wa ní ilé ọ̀dọ̀ wa ṣé ó wà níbi pool party tí ẹ ṣe àbí kò sí mẹ́. rárá ìbídùn ò sí mbẹ kò sí mbẹ kò wá sí pool party. ìbídùn ṣé ó wà níbi pool party yẹn àbó ò sí mbẹ. ọ̀gá ọlọ́pàá mo ti fọ ààrẹ tẹ́lẹ̀ mo jí méè lọ pool party mi máa ń ní jẹ́ bẹ́ẹ̀ méè tó bẹ̀rẹ̀ hmm. ó kéré á ní tí mi gbóhùn àgbárí wọn á dẹrù èsè tìrẹ ní mo wò máa dẹrù ní mo wò méè lọ bò kankan. kí ló ń sọ bí tẹni tó ń ràpù yìí. méè lọ èèra ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá play cctv ọjọ́ yẹn tó bá ríra ẹ̀ ń bẹ̀ kí ni kí n ṣe fún ẹ. kí ni jẹ́bẹ̀ sí kí kí ni jẹ́bẹ̀ mi máa oyún omi fọ o. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn ní pool party tó bá play ẹ̀ fún ẹnu tẹlifíṣàn báyìí tó ríra ẹ̀ ń bẹ̀ má fi bọ́ fọ́ gbogbo orí ẹ̀ dànù ni. ọ̀gá ọlọ́pàá ṣẹ́rí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí kò nọ́mà. keep quiet. àní sí ń bẹ̀. mo yọ bẹ́ẹ̀ sọ. ṣo máa sọ̀rọ̀ sí i ti le tó yẹn má fọ́ mẹ́hẹ o má má fọ́ mẹ́hẹ má jẹ́wọ́ má jẹ́wọ́ ọ̀gá ọlọ́pàá báyìí ó ṣe ṣẹlẹ̀ rẹ. Karabanda, hold on, uh. you tẹ̀ tó bá yẹ kọ́ panu má lọ ràn kún pọ́npọ́n ah, torí bá yẹ gbẹ́gẹ́ inú wọn ò dùn kankan. Every time you say they like me, for that belly they my hating. As a church boy, Lolo show me God Ọba jẹ́ láyé, ọba jẹ́ láyé, bàbá bá mi ṣe é, bàbá bá mi ṣe, ọba tó láyé, ọba tó láyé, bàbá bá mi ṣe é, me bá mi ṣe. Mi ò fẹ́ rògùn àkóbá, mi ò fẹ́ rògùn àdábá ọ̀rọ̀ tí mi mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀ bàbá kó má lè tán mi sẹ́ ẹgbẹ́ mi ń kọ́lé jẹ́ kí n bá wọn kọ́ ọba tó láyé jẹ́ kí n tọrọ sọ ibi tó ti ná jẹ́ kí n rọ́wọ́ yọ ọmọ tí mo bí jẹ́ kí n rọ́wọ́ tọ́ owó la fi ṣadé jẹ́ kí n ró ṣọkọ ọmọ tó ti ní kó má padà wá tọrọ fọmọ tó ti wọ dìsáìnà kí n má padà wá kú bẹ́ẹ̀ tó bá yọ kó panu má lọ ràn kún pọ́npọ́n torí báyé gbẹ́gẹ́ inú wọn ò dùn kankan. Dẹ́bẹ̀rẹ̀ tell me say they like me. Kódà bẹ́lẹ̀ dẹ̀ máa hẹ́tẹ̀. Àti church boy lẹ́nu ṣọ́ mi kọ́dọ̀. Ọba jẹ́ gbàyè, ọba jẹ́ra yé. Bàbá bá mi ṣe ètè, bàbá bá mi ṣe. Ọba tó láyé ètè, ọba tó láyé. Bàbá bá mi ṣe ètè, bàbá bá mi ṣe mi nílẹ̀ o inú bẹ́lẹ̀ ṣe wọn pé à ah, ń jẹ́ fọ̀sùn o inú bẹ́lẹ̀ rùn kan sẹ́. mo wọ kérésì mi inú bá aláṣọ wọn kò má sóhun tó lè ṣe wọn lè rí kan má sọ. wọn lọ ń bínú orí ìṣẹ̀lẹ̀ fífìlà dé dòdò ọmọ sẹ́rù àgbo àwọn ọmọ yèmí pẹ̀lú Òṣogbo àbí kí n kò má lé olúwa bless my way bad vibe get away kẹ́jẹ̀ kájàyé gẹ̀gẹ̀ ọba yẹ ráyé ọba yẹ ráyé bàbá bá mi ṣe bàbá bá mi ṣe ọba tó láyé ọba tó láyé. ẹ jọ kí ni tiwa nínú gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí kí ni tèmi nínú gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí lẹ́dí. báwo ẹ ṣe kàn rẹ pé pé báwọn bá fà ó ra fà á ẹ wo ọ́físà máa ní problem dẹ. bá a bá fàárà fàárẹ̀. kí ni ìtumọ̀ tó sọ bá a bá fàárà fàárẹ̀ mi ò ọjà sáyẹn tó wí kí ló fi kàn mí ni mò ń sọ. owó yìí bàrẹ̀ já mi. nígbà tí wọ́n fẹ́ jáde kú òǹdé tó fẹ́ fi mí sílẹ̀ tó tún fẹ́ mọ ọmọ ẹ náà dání ṣé dandan ni ṣe bí business meeting ló ń lọ fún ṣé dandan ni kò mú dání ni. ẹ ṣe rí actually business meeting ló dẹ̀ ń lọ fún mi ò ní pẹ́ o because uh, max within twenty thirty minutes Ati ti ṣe tán. ó dẹ̀ mọ́ mú ẹ ní ìsìtò bá ti wà around nísìnyí bí ikú máa tẹ̀lé bàbá ẹ̀ kiri ni. ààrẹ hmm, eh? pẹ́ má wọrí. ó dà kò sí wàhálà ẹ máa ṣe bíi man friend and girlfriend kiri ó máa fẹ́ tẹ̀lé dáadẹ́ ṣé tó bá sọ pé pòun fẹ́ lọ kò yẹ kó sọ pé kó má tẹ̀lé kó jókòó sí létí. ṣé o tún bọ̀ wọ́n wọ́n ló mọ̀ eh. wọ́n èmi tó jẹ́ ìyàwó ẹ̀ òun máa mú mi jáde wàá máa mọ́ mi jáde. ààrẹ pẹ́ ó dà ṣé èmi ló miss ni àbúrò ló miss o fẹ́ dáàdì kò dúró sílé. ẹ̀yin méjì mo <laughs> mí sí ẹ̀yin méjì mo mí sí. ọ̀dà kò sí wàhálà ẹ bá ṣáà ti ń bọ̀ ẹbẹ́ mi ra dominance. dominance náà ẹ̀ má wọ̀rí ìyá ò ṣe iṣu. what is it tí máa ra ẹ ní fọ̀rọ̀ mọ́mí bye bye mọ́mí bye bye ṣé o sọ fún mi tẹ́lẹ̀ kò fẹ́ tẹ̀lé dáàdì ẹ̀ jáde àbí ẹ́ ẹ̀yin méjèèjì ẹ máa fi mí lẹ̀ sílé ẹ máa máa jáde ṣé èmi ò deserve láti jáde. ó yá o ẹ já lọ. ọmọ ò bẹ something for you don't miss me too let's let's let's go on time ká lè tètè dé kò sí time. buy something for me. all right there i will do that. all right now. Yeah. that's it. ẹ bá pè é o. pọ̀ fún mi. kí ló dé tó ń ṣẹlẹ̀ fún mi? náà sọ fún mi kí ni nǹkan tó dé tó ń ṣe eléyìí fún mi? tó dẹ̀ mọ nǹkan tó ṣẹ̀ ṣẹlẹ̀ nípa ti bàbá ẹ̀ ṣó fẹ́ pa mí ni? láti bí ọjọ́ mẹ́ta nínú ilé òun ni mo ti ń bi ẹ́ pé kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ tó ń káàkiri inú ilé wọ́n kọ́ déédéé jókòó wàá máa wò sùn wàá máa mílò òkè wàá máa mílò ọlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó dé ń bí látijọ́ pé kí ni nǹkan tó dé ò dá mi lò tí bá bí ẹ wà ní kò sí kò sí kò sí kò sí òun rè o tún wá déédéé dúró síta ń bíbẹ̀ o tún bẹ̀rẹ̀ sí í ronú ṣó fẹ́ pa mí nítorí ọlọ́run kí ni nǹkan tó ṣẹlẹ̀ talk to me i'm your mother no no no no don't tell me don't tell me ah má sọ fún mi pé kò sí kankan ṣó fẹ́ yà mí wèrè ni ah tí bàbá ẹ̀ ṣì wà ń bẹ̀ tí mi sì rí gbé kúrò lára ìwọ náà tún bẹ̀rẹ̀ tiẹ̀ náà ṣó fẹ́ yà mí wèrè ni nǹkan kan wà nǹkan kan wà kí ni nǹkan tó ṣe ẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé tó fi ń ká kiri nílé tó ronú kí ló dé talk to me. kí ni nǹkan tó ṣe ní lọ́pàá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ rí. ṣé mo business partner dájú ẹ business partner dájú mi mọ. àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá. àwọn ọlọ́pàá dájú ẹ bíi ti báwo báwo what are you saying báwo ni ìwọ ṣe mọ̀. mo wà nínú mọ́tò lọ́jọ́ náà. ké ké ké ọ̀rọ̀ yìí ti ń yé mi fọ́ ọ́ èèyàn èèyàn àbíkí lóòyàn ah, ọlọ́wọ́ ò ní bá mi fire fún níbi tó wà. o mọ ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ o ṣọ́ ó dá ẹ lójú ó rí pẹ̀lú ojú ẹ̀ méjì díà lọ díà lọ díà lọ sọ mí di ọmọ òrukàn bàdé pa mí láyé ní ìbẹ́gbẹ́gbẹ́ mo dẹ̀nì èyí èlé kàwé dójú àmì mo wá dọ̀lẹ̀ yìí lákàgbé abúlé ìyá mi bá mi múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ọ̀pẹ̀lọpẹ̀ dáìbà bá mi òun dẹ́dí mi gbọ́ dédé èdè yìí mo mú fọ ẹ̀dẹ́dí mi sẹ́fún wa ṣe fẹ́ gbọ́ mi I'm well educated just like you òfò yes ṣẹ́rí gbogbo kárátà gbogbo makeup àti èdè ẹnu mi costume lásán ni yes costume lásán ni láti ọjọ́ tí mo ti find out tí mo ti mọ lẹ́yìn ni mo ti mú gẹ́gẹ́ bí first assignment ni mo sọra mi jalágbo ni mo wọ kárátà tí mo wọ̀ pé mo máa gba ẹ̀san àgékò ejò ni mi ó ju ìtọ́gé lọ mo fẹ́ wá pàdílé yín rùn mi ò wá bá yín mu ní kékeré ṣùgbọ́n ó dùn mí pẹ̀lú gbogbo ọgbọ́n tí mo dá pẹ̀lú gbogbo àrékèrèké mi tí mo fi penetrate wọlé yín mi ò tètè rí assignment mi carry out mo wá wò wípé kí n ti ibi kékeré mú ọ̀lẹ́ mi kí n kọ́kọ́ fọmọ yín pàrọ̀pọ̀ fún yín kẹ́ lè mọ̀ pé ogun ti wọlé sílé yín. Ah arábìnrin ò bá kúkú pa mí ó wá pa mí kò fọwọ́ mi sílẹ̀ ọmọ ṣe ọkọ̀ ojú lọ ó kọjú mo sì máa padà pa ẹ̀ tí bá pa ẹ̀ wà pa ọkọ ẹ̀ màá ní sọ pé mo pa ìdílé yín o. ọlọ́run ò ní fún ẹ ní ẹ̀sìn i'm very sure wípé géèmù ẹ ti over. géèmù tèmi over ṣèbí inú púùlù bàbá ẹ̀ pa bàbá mi sí mo fẹ́ mi sọ pé inú púùlù fẹ́ pa gbogbo yín sílẹ̀ ẹ̀ kọ̀ọ̀kan ni ṣùgbọ́n mo kọ ọlọ́run ní kí n kọ́kọ́ ti ọmọ yín kí n kọ́kọ́ ti bẹ̀rẹ̀. ìyẹn ò lè work fún ẹ mọ́ géèmù ẹ ti over today i'm very sure wípé ọ̀gá ọlọ́pàá ọ̀dọ̀ àwọn agbófinró ló wà yìí kí ló ṣe é kí ni tèmi kí ni tìyàwó mi bàbá mi ló ṣe ẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ sí ó pa èmi ní ọmọ ó fẹ́ pa èmi àtìyàwó mi èwo ni kí bàbá ṣe kẹ́ ẹ máa gbẹ̀sán lára ọmọ wọn kí ló ṣẹlẹ̀ wo wo bi tí wò náà hand life ẹ̀ sí ṣòro kò lè kúrò nínú ilé tó wà ẹ̀ẹ́fà ṣòro kò lè kúrò ní òun ò lè kúrò mi tó wà yẹn ìdí tí n tó lè wá bá mi amicably àti máa yanjú nǹkan ìmọ̀mọ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó dá lóòótọ́ àti máa yanjú amicably ó wá lọ fẹ́ pa mí dànù kí lè ṣe mí. nígbà tí wọ́n gbégbé ayé tó dáa tí ìyá mi múlẹ̀ bí ẹgbẹ́ ṣu nígbà tí èyí gbé ìgbé ayé ìrọ̀rùn. bàbá mi tó sọ ohun dá bàbá ẹ ti kú bàbá mi ò ti kú kì í ṣe kó wà láàyè bàbá ẹ ti kú. ọkọ mi ẹjọ máa lọ ni ibi tí bàbá ẹ lọ tí gbogbo yín bá ti débẹ̀ ọkọ mi á balẹ̀ by time ti máa pa yín tán lẹ máa mọ̀ wípé ọ̀rọ̀ yóò lè yanjú ọfíìsà ẹ ju ẹ fún mi ní ìbọn ẹ jẹ́ kí n yanjú àwọn méjì. keep quiet kí ẹ lè ṣẹ̀ṣẹ̀ wá pa mí. keep quiet hey it's okay it's okay it's okay whatever the case may sí nǹkan tó ń kò lè ṣẹlẹ̀ o ní right láti gbẹ̀sán fúnra rẹ̀. mo mọ. even if your story is emotional kò sí ìdájọ́ lọ́wọ́ tiwa o kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé wàá fojú ba ẹjọ́ and that's just the final. ọ̀gá ọlọ́pàá kí n tó fojú ba ilé ẹjọ́ ẹ fún mi ní àǹfààní kí n kọ́kọ́ pa àwọn méjèèjì tó kù náà shut up o mọ bí tó wà ní. ọ̀fẹ́ láǹfààní kó pa ẹ̀ ọ́físà ọ́físà ṣé gbogbo ilé tí mo tiẹ̀ ti gbọ́ ó ti tó òun tẹ̀ ní ká wá àgbọn mo ti ní wọ̀ ó kù ẹ̀ ó lọ ọ̀gá ní kárí àwọn ẹjọ́ bí i kí n dídùn. Ọlọ́mọ afárá ọ̀tún. Wọ́n á ní sórí ọ̀rẹ́ rẹ tó mú wáyé ègún ní bàjá ẹ. bàbá jẹ́wọ́ ló yẹ kó ṣerú tó ṣe fún mi yìí. ladies and gentlemen. ta ni òdòdó tó wá rí nídìílé wa. ọmọ rẹ ni. ọkọ àfẹ́sọ́nà rẹ̀ òkìkí ní jẹ́. òkìkí nìyẹn òun ló ń di lọ́wọ́ yóò sì fò àṣẹ. I want that girl to be my bride. I can't be a king in this community without that girl. Òkìkí àtàdùn ọlá tó mọ́rọ̀ wọn wá ọ̀rọ̀ wọn lágbára. Omi tórótóró lomi alẹ̀ dé. Omi tòkítòkí omi alẹ̀ odò. Ah! Your outfit is very, very beautiful mi ò wẹ́ pé máa ń múra bí eléyìí ṣá. ibo ti rí lẹ̀kẹ̀ silver chain lélẹ̀ náà wristwatch dẹ̀ lélẹ̀ fún ẹ̀wò náà. Ah, ah. Kampala làwọn pípọ̀ ìwọ o casual trendy wears làwọn eléyìí wọ̀ náà. so nice to meet you. Ah! Oh, kí ló ṣàdùn ọ̀la kí ló ṣàdùn ọ̀la kí ló ṣàdùn ọ̀la. ṣe ayé le ilẹ̀ ń yọ̀yàn ṣubú ṣọ́ra ṣe ọ̀rẹ́ mi ilẹ̀ ń yọ̀yàn ṣọ́ra ṣe ọ̀rẹ́ mi ilẹ̀ ń yọ̀yàn ṣubú ṣọ́ra ṣe pàdí mi ilẹ̀ ń yọ̀yàn ṣọ́ra ṣe ayé le ilẹ̀ ń yọ̀yàn ṣubú ṣọ́ra ṣe ọ̀rẹ́ mi ilẹ̀ ń yọ̀yàn. ile yan yan